ẹkún onídìílé ṣe bàbá rere ìyá Ìbàdàn ló tún dédé pẹ̀lú ètò rabandẹ pẹ̀lú ètò kàńtà. òkè pẹ̀lú èmi ní olólùfẹ́ ní ìyá ìtàgà náà ni mútúmú ètò ilé ìtura ìgbìmọ̀ ìláyọ̀ tá a fún yín lọ́jọ́jọ́ monday àti ọjọ́jọ́ ìjúmọ̀ láti aago méje alẹ́ náà la mú wá ilé ẹ̀kọ́ tìdílé ẹ̀kọ́ tìdílé kan àjọ ètò ètò ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀ ẹ̀ lẹ́mọ́. What do I need to lose? Música ṣẹ̀ tí ń wò mí. fi ṣíde ètò tòní ni mo fi kí gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà wípé ẹ màkú ilé báyìí náà làkàrà lé ẹrẹ̀ wá là ń kérò ọ̀nà ẹ̀kújọ́ méjì mẹ́ta náà là ń kéré ẹni bó bá méjì mẹ́ta tá a ríra wa ẹ mo kí yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kí yín tológun tológun mo kí yín káàkiri gún mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ̀ ti ń gbọ́ mi tẹ̀ ti ń wò wá láti lè ṣe ìbílẹ̀ rédíò tv lẹ́tí ń gbọ́ wa tẹ̀ tí ń wò wáyìí èyí tó fìdí kalẹ̀ sọlẹ̀ sílùú uk nílùú london níbí níbẹ̀ náà láti ń kí yín tẹ̀ tí ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá kètèkètè báyìí wọ́n kí gbogbo yín pé ẹ̀kú ìjọ́ méje ẹ̀kú ìjọ́ mẹ́ta ẹ̀kú ọjọ́ gbọ̀rọ̀ bí owó aṣọ. ẹni tó ń wọ bá ti kọ́ oníbàwọ̀ kò ní ti mo fi ń ṣe gbogbo ẹ̀ létòlétò náà ni mo fi mọ́jú bá gbogbo ẹ̀yin èèyàn pátápátá tẹ̀ ń gbọ́ mi sọ́rí pé láìsẹ́mi kò sẹ́yìn láìsẹ́yìn náà kò sẹ́mi náà ẹ̀yin náà ni ọrùn tí ò jẹ́ kájọ aṣọ bọ́lẹ́jì káwa o nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbà ìdá náà lélẹ́yìí níbi tí ẹ ti ń gbọ́ wa tó ti ń dún tó ń dùn ibà àfọlọ́wọ́ ọba mi lónìí ọba mi àjíkì ọba mi àjíkẹ̀ ọlọ́wọ́ gbogbo lọ ti yọmọ rẹ̀ nú ọ̀fìn paríparí ọlá paríparí ògùn ọba mi ọ̀kàkà òkìkí ọba mi ti kàmọ́láyà kàkà bí òkè gbẹ̀ngbẹ̀lẹ̀ kú dábí ó wú ọ̀rọ̀ gbódógan yọba mi ti ń gbénú ọmọ ènìyàn sọ́wọ́ ọmọ wọmọ. àpọ̀pẹ́ fún ti ọ̀tá ó bá wà lọ́wọ́ ọ̀tá àdùnnú bá olùwà. tèmi àti yín ó rí bẹ́ẹ̀ ó tún kà wá mọ́ àwọn alààyè tí ó tún mọ́ dúpẹ́ lókè pẹ̀ ó kà wọ́n mọ́ àwọn alààyè tó tún rìn lókè pẹ̀ lónìí ti tún jẹ tí mu ti ń mí ọpẹ́ náà ní fọ́lọ́wọ́n ọba mi kì í kú jàmàlà kì í jẹ̀fọ́ kì í jẹ̀ kọ̀kọ̀rẹ́ ọpẹ́ náà ló ń jẹ ọlọ́wọ́n ọba mi èyí náà lọ́pẹ́ tà ń fọ́lọ́wọ́n Olódùmarè bẹ́ẹ̀ náà bá mọ rírì ọlọ́wọ́n ọba níbi tẹ́yìn náà bá wà kódà ẹ lè yíra fún ẹ lè ẹ lè máa fò ókè fẹ́lẹ́dùmarè torí pé oore rẹ̀ pọ̀ ó pọ̀ ojú yanrìn òkun lọ ibà náà lónìí náà ni wọ́n mọ fò ní dá lọ́wọ́ ọlọ́wọ́n ọba mi alára àgbà yìí dá ọba tí ń ṣe ohun gbogbo lódùlódù a tún ti dé náà nu lórí ètò tòní níbi tí gbogbo ẹ̀ tí ó ti mọ gangalicious ganga lórí ètò lónìí tá a ti jọ mọ gbádùn ara wa dọ́ba wọ́n bọ̀ ná lórí ètò yìí àjọ gbádùn ara wa dọ́ba lónìí. ẹranko adúpẹ́lọ́wọ́ ọlọ́wọ́ bá mi lónìí mo kí gbogbo yín o gbogbo ẹ̀yin bàbá bàbá gbogbo ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n àbúrò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nílé lóko lẹ́yìn odi mo kí gbogbo yín pé a kú òpin ọ̀sẹ̀ àná a tún kú ọ̀sẹ̀ tuntun tá a tún wọnú rẹ̀ lónìí lágbára ọlọ́run ọ̀sẹ̀ yìí ó bá wa láyọ̀ àtàlàáfíà ni ó jẹ́ fún wa o yóò já sáyọ̀ bẹ́ẹ̀ ni ó já sọpẹ́ já sí ní fún alágbára lọ́dọ̀ ọlọ́run mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè lóyè gbogbo ẹ̀yin ọ̀sọ̀kùnlú gbogbo ẹ̀yin lóyè lóyè pátá náà ni mo kí gbogbo ẹ̀yin wòlíì ńláńlá gbogbo ẹ̀yin àfáà ìmáàmù gbogbo ẹ̀yin sheik pátá náà ni mo kí gbogbo ẹ̀yin prophet prophetess lọ́kùnrin lóbìnrin pátá náà ni mo kí o gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ìṣẹ̀ṣe náà làgbà mo kí gbogbo yín pátápátá ilẹ̀ Yorùbá ò ní ìbàjẹ́ agbára ṣe Èdùmàrè mo kí gbogbo yín pátápẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò yìí onínà ní ọjọ́ Monday ọjọ́ ajé ogúnjọ́ ọ̀nà lélẹ́yìí nínú oṣù kẹjọ ọdún two thousand and eighteen òní ni ogúnjọ́ nínú oṣù kẹjọ ọdún two thousand and eighteen la wà yìí oṣù kẹjọ náà rẹ tún ti ń di ẹrù ẹ̀ ó ń lọ díẹ̀díẹ̀ náà nu àmọ́ wá bọ́ sínú oṣù bàbà bàbá yìí ẹ mo gbà á ládùúgbà pé ìbànújẹ́ ìdààmú ìfòòró ẹkún òṣè kò ní pàṣẹ ọdẹ kó wa gbogbo wa àwọn ayọ̀ ìgbéga àṣeyọrí oríire àwọn ìdùnnú ìbùkún

ilé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ yorùbá ọ̀nà tún kán sí yìí ètò tẹ̀ náà ní iléeṣẹ́ tẹ̀ náà ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò and tv tiwantiwa nílùú london náà la fi kalẹ̀ sí èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rèé ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lólè pírẹsẹ̀ntà yín rèé àsọ̀rọ̀ tẹ̀fẹ̀tìmọ̀ràn ọ̀yájú ọmọ yín rèé ti pàṣíwájú bàbá ọ̀nbítẹ́bù ìyá àbàdàn yín rèé wọ́n tún ṣẹ̀ fún un lóko tuntun ni mo ṣẹ̀ gbóyè tuntun lọ́jọ́ sátidé ni ọ̀nbítẹ́bù ìyá àbàdàn ìyá àbàdàn authentic wọ́n là ń lo nìyí náà rèé ajọ́kẹ́ àdé èlèmí jẹ̀mí lọ́mọ àgọ́bẹ̀lẹ̀ ọmọ àgọ́bí dúdú ẹ̀gùn létí eyín ọ̀bọ̀kàrẹ́ iye fúnfọ́ kábàrà mi ní jọjọ ọmọ sápàlẹ̀ ìpèsè ọmọ ẹranko yáyo èmi lọ́mọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tìrùtìrù ọmọ ẹkùn tó fi tìmúgbára tìmúgbára lókè ìbàdàn nílé olúyọ̀lé nílé ìyá nílé bàbá tá àti bí lọ́mọ nílé ìbàdàn ló nílé olúyọ̀lé ebi lọ́mọ jẹ̀gbẹ́jẹ̀ kan máa fi kara ń fọ́rí mu ìlú àìná ìlú òjò ìlú àjàyí olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun mi lọ́mọ gẹ̀ṣin kólé ọmọ jẹ̀gbẹ́jẹ̀ kan máa fi kara ń fọ́rí mu ọmọ àjòrò sùn èmi náà rẹ mo tún dé sórí ètò lónìí ètò tòní yọ gàǹgà licious yóò tún gàǹgà ẹ kúkú mà bá ti máa ń mu wọn rò olú ẹ lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́jọ́ ọjọ́ ajé lábala àkọ́kọ́ lórí ètò náà ní abala ọ̀rọ̀ ìṣítí abala kejì náà ni abala ìdílé aláyọ̀ abala kẹta náà ni abala àṣà àtiṣe ilẹ̀ yorùbá àmọ́ abala àkọ́kọ́ lónìí abala àkọ́kọ́ lórí ètò tó jẹ́ abala ọ̀rọ̀ ìṣítí wa lórí abala ọ̀rọ̀ ìṣítí wa lónìí orí tí ó dálé lórí òun náà ni lórí ọ̀rọ̀ Dr. Yinka Joel ọmọ ayéfẹ́lẹ́ òun náà láà fi ọ̀rọ̀ ìṣítí tòní láà fi ṣe kó tó di pé àbọ̀ sí abala ìdílé aláyọ̀ ẹ bá ń pe àwọn èèyàn yín sórí ètò ẹ bá mi invite àwọn ọ̀rẹ́ yín ẹ bá mi share rẹ̀ ẹ like ẹ comment lórí ètò lónìí àjọgbádùn ara wa ni ẹ̀yà àbàdàn nínà rẹ̀ àtúnṣe sórí ètò lónìí ẹ wá nǹkan fìdílé kẹ fìdílé nǹkan ẹ kó wípé bẹ́ẹ̀ mi ti wí iwájú báyìí náà lónìí gbádágí àgbàsàlẹ̀ lónìí họ́wù họ́wù ìgbà ìpẹ́júbà yìí náà làlá àfilà bọ́ bá ti kọjá bí ó ti mú nǹkan dání náà nu ẹ má fojú pòjó ẹ má fojú pòjó mi ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lójó ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ làṣà wọ́n fọ́ kọjá ara wọn ní ìyàtọ̀ ń bẹ ń bẹ gédégédé ìyá àbàdàn yìí náà lé ọlọ́run ọba mi náà ló ní orí bẹ́ẹ̀ lórí ètò tòní ẹja jọ mọ́ ọmú bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lè wẹ̀rẹ̀ ná ẹ àjọfọ́rí rẹ̀ jábì kan lónìí mọ́ ń bọ̀ ná. ọbẹ̀ mi kíyèsí rẹ̀ àpọ̀pẹ́ fún ti ọba ó bá wa lọ́wọ́ èèyàn mi lórí ètò gbogbo ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ ti darapọ̀ mọ́ lórí ètò gbogbo ẹ̀yin silent listener silent watcher wa pátá náà ni mo kí mo kí bàbá mi ọlá universe broda mi dáadáa ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ ẹ̀kú gbogbo àwọn ní ìyá àbàdàn mọ́ bless ẹ ṣé ìyá mi mo súnmọ́ láre bẹ́ka ṣubí òjò mo kí yín ẹ̀ka àbọ̀ sórí ètò ìyá mi àbẹ̀kẹ́ kẹ́hìndé borí yín ò yá mi dáadáa ẹ̀ka àbọ̀ sórí ètò ṣadé fi ṣà ẹ ṣé gan ni ìyá mi mo kí yín àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá nínú ilé ẹ bá mi ṣíà fídíò yìí yìí ẹ bá mi ṣí àlè olólùfẹ́ yín kí àjọ̀gbádùn ètò yìí wọ́n kí yín ọ̀yá mi àbímbọ́lá jp ẹ̀ka àbọ̀ sórí ètò akeem fẹ́mi adéníyì brọ́dà mi nu àwọn síátà wa nu pòdúsà wa nu anything produce ni ọlọ́run ẹ̀yẹ sáà ti lọ gbé káwọn mọ́lé gbùgbà wọn produce ẹ̀ jáde fún yín ẹ ṣeun bàbá mi akeem fẹ́mi adéníyì wọn ni nice one miss abubakar ọlọ́jẹ̀ shakirat ẹ ṣeun ìyá mi mo kí yín o ẹ kú ìpalẹ̀mọ́ ọdún léyá ọlá ọ̀la òde náà ni wọ́n pọ̀dún léyá ọlọ́run ọba yóò àjẹ́ aṣọ̀pọ̀ ọdún léyà lágbára ọlọ́run aṣọ̀pọ̀ ẹ̀ láyé láyè àti láyè ìdẹ́ra gbogbo ẹ̀yin mùmíní àti mùmíná òdodo àmọ̀ retí ẹran ọdún léyà o àmọ̀ retí ẹ má gbàgbé ìyá àbàdàn bẹ́ẹ̀ bá ti ń dágbò tẹ́ ń da dùbúlẹ̀ báyìí ṣe é ráwọn itan itan ẹsẹ̀ méje ń ṣojú kòkòrò ojú kòkòrò ni ọ̀dà èèyàn gbọ́dọ̀ mọ sọ̀kan dùà àmọ́ bẹ́ẹ̀ bá ti rí bí ẹsẹ̀ ibi ìtàn ẹsẹ̀ kan àbí bí apá kan ni ẹ̀ lẹ́ rí fún mi n ò ní ṣe dúra mi lọ díẹ̀ tó mú nǹkan oníkan bó bá jẹ́ tán kan ni àbí apá kan ni ẹ̀yẹn ṣàrọ̀ra gbé fún mi n ò ní mi ò nídìí láti rọra ìní ṣàyọjú náà jù díẹ̀ tó mú nǹkan oníkan ṣàrọ̀ra fún mi ẹ̀wọ̀n gbà á ẹ ṣeun ṣeun brọ́dà mi olùṣọ́gà matthew àwọn tèmi nu pẹ́pẹ́dẹ́ gas ní ìlú olúyọ̀lé nílùú ìbàdàn ẹ ṣeun bàbá mi mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sórí ètò abala ọ̀rọ̀ sí ti wá lónìí mo ní yóò dá lórí dókítà ayéfẹ́lẹ́ tí wọ́n ní iléeṣẹ́ fresh fm òun náà ni abala ọ̀rọ̀ sí tiwa òní ò dálé lórí mò ń bọ̀ náà ẹ ṣeun bàbá mi akeem amọ̀wó lawal ẹ ṣé o wọ́n ní olúyọ̀lé ẹkú ètò ẹ ṣeun bàbá mi gbogbo owó tẹ́ ẹ kó bọ̀ láti spain mo rí yín o mo rí ọ mo rí ọ wọ́n fi fìlà bojú gbogbo owó tẹ́ ẹ kó bọ̀ ní spain ẹ mú ìdá mẹ́wàá wá fún ìyá àdúrà o ẹ mú ìdá mẹ́wàá wá fún ìyá àdúrà o ìmọ̀ retí ìdámẹ́wàá o bọ̀dá akíìmù <laughs> gbogbo owó tẹ pa ní Spain gbogbo ẹ̀ ni mo rí o ẹ̀múdàmẹ́wàá wá fún ìyá àdúrà o kí gbogbo ẹ̀ ó lè mọ lọ déédéé o <laughs> kó lè mọ lọ tààràtà kíkẹ́ kó ní wọ́n lè mọ yọ tààràtà lẹ́nu. <laughs> ayọ̀ àkàlí gbogbo wa. ló kù ìṣẹ́jú mẹ́rìnlá aago mẹ́jọ ló kù ìṣẹ́jú mẹ́rìnlá lórí ètò hmm. wọ́n ní ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́ ilé ayé ilé ayé àfọwọ́bà fílẹ̀ káṣà máa ṣe dáadáa nílé ayé tá a wà yìí torí wípé àtẹni tó ṣe dáadáa àtẹni tí ò ṣe dáadáa kálukú náà ni ó mọ̀ gbére rẹ̀ wọ́n ní ìwà ọkọ̀ níwà rere ó bò ní rere àmọ́ kí ló dé tí àwọn èèyàn wa tá a dájú a dájú débi wípé a ní àánú ọmọlàkejì wa lójú nígbà tá a bá ń sọ tàwọn tó ti nígbà tá a bá ń sọ àwọn tó jẹ́ olórí wa ní orílẹ̀-èdè nàìjíríà tá à ń sọ̀rọ̀ wọn wípé ẹ wọn ṣe dáadáa wọn ṣe gbá kí ni ká ti wá wí àwọn tó jẹ́ pé wọ́n ti ẹ̀sùn mọ́ wa bí iṣan ọrùn àwọn tó súnmọ́ wa bí iṣan ọrùn àbáwọn tá a jọ ń ṣiṣẹ́ kan náà papọ̀ àbí àwọn kan tó jẹ́ wípé àjọ ní àjọ ní àjọ sọ̀rọ̀ tájọ ń ṣe wọléwọ̀de kò sẹ́ni tó lè dé iléeṣẹ́ ayéfẹ́lẹ́ lánàá bó ti wù kó nítòun ó jorí ahun tó kódà kó nítòun ó bomi lójú èèyàn tó jẹ́ wípé ó ṣiṣẹ́ takuntakun ó ṣiṣẹ́ takuntakun láti kó ọrọ̀ jọ láti kówó jọ wípé kínní yìí òun ó fi ṣàǹfààní fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè òun ó fi ṣàǹfààní fáwọn èèyàn àmọ́ tó jẹ́ wípé ìwà ọ̀tẹ̀ àti rìkíṣí àwa èèyàn ìwà ọ̀tẹ̀ tó ti wà nínú wa àwọn inú burúkú àwọn àpárí inú burúkú àwọn ìwà ìkà tó ti wà nínú àwa ọmọ èèyàn àwọn èèyàn dúdú àbíwà dúdú ṣèmi wípé àwọn kan náà ni wọ́n ṣáà gẹ́gẹ́ bí ayéfẹ́lẹ́ ti kọ́ wípé lára àwọn olórí lára àwọn sínétọ̀ kan arúlógún àbí ìkan tó porúkọ ẹ̀ ó ní pẹ̀lú àwọn tó jẹ́ Nigerian Broadcasting náà ni wọ́n pawọ́pọ̀ tó jẹ́ wípé wọ́n dìtẹ̀ láti balẹ̀ iṣẹ́ náà jẹ́ kí ló dé tó jẹ́ wípé àwọn èèyàn wa a kì í sí níbi nǹkan tó dáa a sí nídìí nǹkan rere àfi nǹkan tí ó bàjẹ́ nǹkan tí ó bá bàjẹ́ tó jẹ́ wípé ká mọ̀ lójútu ẹ̀ mọ́ bí kọ́ bí kí tọmọ làkejì ọ bàjẹ́ bí ká yí ọmọ ẹlòmíì ọ dàrú òun làwọn wà fún. ó wá dùn mí wípé ìbàdàn wa ṣé ẹ mọ̀ páwa tá a jọ mọ ìbàdàn ìbànújẹ́ ọkàn náà ló ń jẹ́ fún wa wípé nǹkan tí wọ́n ṣe sílùú wa kò sí bí èrò bá ń lọ bẹ́rù bá ń bọ̀ bí wọ́n bá ń rí ilé iṣẹ́ ayéfẹ́lẹ́ níbi tó wà wọn bó tiẹ̀ jẹ́ wípé lòmíì tó ń bọ̀ láti ìlú míì tó bá kọ́kọ́ rí bẹ̀ yóò tẹ̀sọ́ pé ah ìbàdàn yìí ìbàdàn mà beautiful o àwọn nǹkan oríṣiríṣi la mọ̀ ń rí o ọwọ́ nǹkan tí wọ́n ń sọ yìí gan ó ti ń mú oríkì ire wọ́n ti fi ń kì wá wọ́n ti fi ń kì ìbàdàn pé tẹ́ ẹ bá débẹ̀ ẹ ra àwọn nǹkan ńláńlá àwọn iléeṣẹ́ ńláńlá ẹ rí ń bẹ̀ àmọ́ ìyẹn wá wò ó àwọn kan náà ni wọ́n jókòó tí wọ́n di ọ̀tẹ̀ yìí ẹ mọ̀ wípé lórí ibú èfẹ́ràn olóríire olórí ibú yẹn fẹ́ràn olórí rẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe ṣe nǹkan rẹ̀ rí ẹni tó bá jó lórí ibú kò lè fẹ́ràn yín kéèyàn ó tó wá wò sùnsùnsùnsùn ilé tó jẹ́ wípé eight hundred million ni wọ́n fi kọ́ kéèyàn ó sì jókòó ọ̀tẹ̀ kí wọ́n sì jókòó ọ̀yà láti sọ wípé kí ní ìyẹn dàpọ̀ ẹ̀jẹ̀ àbàjẹ́ ẹ̀jẹ̀ awo ah! ẹ̀yin ọmọ èèyàn àwọn ọmọ ádámọ̀ ọlọ́run gan dá wa tán nínú òun bàjẹ́ ọlọ́run dá wa ó sì nínú òun bàjẹ́ wípé òun láwòrán ara òun bóyá ìbá tiẹ̀ ti ní mẹ́ẹ̀ kó dẹ́lòmíì ní dọ́ọ̀gì kó dá ẹlòmíì lájẹ́ kó dẹ́lòmíì lé oró bóyá lé ayé ọ̀bà rójú àmọ́ kí la fẹ́ pè sí wọ́n ní àwọn Yorùbá máa ń pòwe wọ́n ní ó ṣòro kí mọ sàárì afọ́jú kẹ́ẹ̀ tó rí aráàta kó tó wá wá wípé à ibi lẹ̀sìn bàbá bàbá àgbà tó fọ́ lójú ibi lẹ̀sìn wọn sí ó lọ́wọ́ aráalé nínú ni ó lè jẹ́ni tó súnmọ́ ó lè jẹ́ni tó súnmọ́ ayéfẹ́lẹ́ gan pàápàá ń bẹ lára àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí tó ń gbàbọ̀dé wọlé àmọ́ kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn afẹ́ràn òkùnkùn jùmọ́lẹ̀ lọ ohun tó tiẹ̀ wá yẹ̀ lẹ́nu ni wípé nígbà tí wọ́n wá wó ibẹ̀ yẹn ìtẹ́ ìbéèrè tẹ́mi ń béèrè tó jẹ́ pé wà lọ́kàn mi ni pé nígbà tí wọ́n wó bẹ̀ ẹ dákun kí ni wọ́n fẹ́ kọ́ bẹ̀ ṣé wọ́n fẹ́ sọ di títì gbalasa ni àbí wọ́n fẹ́ kọ́ shopping center síbẹ̀ àbí bóyá ilé epo náà sì fẹ́ kọ́ síbẹ̀ ni àbí nǹkan kan ló wù wọ́n tó fẹ́ ṣe síbẹ̀ tó fi jẹ́ wípé iléeṣẹ́ fresh fm ìyẹn ló ń bí wọn nínú wípé dandan ni wọ́n gbọ́dọ̀ wo torí ìbéèrè tẹ́mi fúnra mi bíra mi léèrè nìyẹn tí mi ò sì tí ì rẹ́sì sí pé nígbà tí wọ́n ti wó ibẹ̀ yẹn nísìn kí náà fẹ́ ṣe síbẹ̀ ṣé wọ́n fẹ́ sọ di títì gbalasa ni àbí wọ́n fẹ́ kọ́ shopping center síbẹ̀ kí ló dé àwa ọmọ ènìyàn ẹ ṣeun ṣeun ìyá mi annie àdìsá ẹ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wọn lódodo ọ̀rọ̀ wọn ni wọ́n kú tiwọn jẹ lọ sí no get medicine bẹ́ẹ̀ ni fálọpẹ́ títí láyọ̀ ẹ ṣeun mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wọn ni ìbílẹ̀ rédíò is the best kudos to you the presenter ẹ ṣeun ṣòmò kì í ọmọ làríkẹ́ adé òní smd ẹ ṣeun ìyá mi á ní àdìsá wọn ló yà mí lẹ́nu o hmm. ìyá mi mo súnmọ́lá wọn ni ẹ̀kú ètò àmàjù ṣe fálọpẹ́ títí láyọ̀ ẹ̀ka àbọ̀ sórí ètò princess abọ́sẹ̀dé olúga ẹ̀ka àbọ̀ fún mi adéyẹmọ mo kì í olúwatósìn alọ́ba làṣìṣì ẹ ṣé bọ́sẹ̀dé ọ̀ṣíbódù ẹ ṣeun sọmí pọpọ́ọlá àjíà ọ̀tún kúdíràt ẹ ṣé tọ́láyọ̀sí ẹ ṣeun duke àtọ̀dá orúkọ ṣàgbà oyè mo kí yín o akínọlá julius ẹ ṣeun mo dúpẹ́ alájà ismaila ọlọ́runfẹ́mi ahmad ẹ ṣeun wọn ni kò yé mi ihun tí wọ́n fẹ́ kọ́ síbẹ̀ ni ò yé mi ṣé lẹ́nà fẹ́ kọ́ síbẹ̀ ni àbí wọ́n fẹ́ la títì gbabẹ̀ kọjá àbí wọ́n fẹ́ kọ́ shopping center síbẹ̀ tó jẹ́ wípé yóò mọ ọmọ owó wá fún wọn ẹ mọ̀ wípé gbogbo ibi tó bá ti jẹ́ wípé ìjọba ibi tí wọ́n bá ti rí mọ̀dàrú ibi tí wọ́n ti rẹ́gùn jẹ ibi tí wọ́n ti rí jẹ ṣé ẹ mọ̀ wípé tá a bá ní káwọn jinlẹ̀ jinlẹ̀ ó lè jẹ́ pé ẹnìkan ló fẹ́ ra ibẹ̀ yẹn tó ti jẹ́ wípé ó ti gbé owó ńlá lẹ̀ tó ti fẹjú mọ́ wọn kọ́lọ̀ mọ̀jà tẹ́nítìkà ó lè jẹ́ nìkan gan ni ó wà nídìí ẹ̀ wípé àníbi táyé fẹ́lẹ́ wà yẹn gangan lòún fẹ́ pé gómìnà tẹ́ ẹ bá lè ṣe fún mi àbí ẹ̀yin alágbòjútó tẹ́ ẹ bá lè ṣe fún mi báyìí báyìí ní í ṣe fún yín èmi làásì ìrírí kí làásì ìrírí inú ayé tá a wà yìí ìwà wo làásì ìrí lọ́wọ́ àwọn èèyàn ìwà wo lèèyàn dúdú ò ti wù ìwà wo làwọn adarí wọn làásì wù láyé tá a wà yìí ìyàwó yóò máa jẹ ọkọ rẹ̀ lẹ́sẹ̀ yóò sì tún máa fátẹ́gùn sí i ọkọ máa jẹ̀yàwó ẹ̀ lẹ́sẹ̀ yóò sì tún máa ṣe pẹ̀lẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ bó la ṣe wáá dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni títún ń gbà yàn wọn nítorí ẹ̀ṣẹ̀ ìdédé ṣẹ́ bí ò bá ní nǹkan kan bẹ̀ ayéfẹ́lẹ́ ẹ rí gbogbo wàhálà tó ń ṣe èèyàn tó jẹ́ wípé pẹ̀lú ẹwọ ìlú òyìnbó tá a wà yìí tó bá jẹ́ wípé èèyàn tó rí bí ayéfẹ́lẹ́ ni wàhálà yóò jókòó sórí bẹ́nẹ́fìtì yóò mọ gbowó yóò mọ jẹ yóò mọ mu ni kò ní ṣe wàhálà fẹ́mi ààrẹ àwọn ìjọba ó di bùkátà ìjọba ni ìjọba ni ọmọ ọbọ ilé tí ó gbé ìjọba ni ó fún wàláì gbogbo nǹkan tí ó mọ ṣe ìjọba ni ó fún ní gbogbo ẹ pẹ̀lú kọ̀ǹdíṣàn rẹ̀ bó ṣe rí un òyìnbó ọmọ kẹ lójú ọmọ kẹ nímú ni yóò mọ gba yóò mọ gba mẹdíkù kìíní yóò mọ gbà lọ́fẹ̀ẹ́ ni kò sì tún torí ẹ̀ wá ṣe ó tún wà ní ìlú nàìjíríà ń bẹ̀ẹ́ èèyàn tó fodidi ìlú ẹ̀ sílẹ̀ ó fodidi ìlú ẹ̀ níléṣà sílẹ̀ ó wò pé kóun wá ṣe nǹkan rẹ̀ síbàdàn kóun dá lẹ̀ ń bẹ̀ àìmọye ọmọ ìbàdàn náà ló ṣàmà wà níbẹ̀ tó ń ṣiṣẹ́ tó ń gba sálárì àìmọye ọmọ èkìtì ọmọ oǹdó ọmọ iléṣà ọmọ ìjẹ̀bú lóríṣiríṣi bẹ́ẹ̀ náà máa wà níbẹ̀ tí wọ́n ń gba sálárì tó ń sanwó fún wọn àwọn míì àwọn tó jẹ́ òṣèlú wa igan iléeṣẹ́ rẹ̀ ẹ̀ẹ́dálẹ̀ ẹ̀ẹ̀dá iléeṣẹ́ sílẹ̀ ẹ̀ẹ̀dá òkòwò kankan sílẹ̀ tábà sọ wípé bóyá táwọn èèyàn bá ní ìdí iṣẹ́ àbáwọn ọmọ tó ń gíráduwétì wọn ò rí mi kankan gbà ìjọ kan ni mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ẹni yẹn sọ fún mi wípé òun fẹ́ lọ ṣe IT òun fẹ́ lọ ṣe IT lọ́dọ̀ ayéfẹ́lẹ́ ó ní kódà nígbà tóun débẹ̀ ó ní wọ́n ní láti máa sọ fóun wípé fáìlì tó wà lórí tébù ayéfẹ́lẹ́ fún àwọn ọmọ tó fẹ́ ṣe IT pé kódà tó bá ní kó òun bẹ̀rẹ̀ ẹ̀ lẹ́nìí títí oṣù mẹ́ta wà láì ó lè má sọ́ọ̀tì ẹ̀ how to tán ìyẹn nílé iṣẹ́ rédíò nìyẹn o àwọn ọmọ tó graduate tó ń jẹ́ tó tó fẹ́ ṣe IT ọ̀dọ̀ ayéfẹ́lẹ́ ni wọ́n lọ láti lọ ṣe IT wọn ọmọ yẹn ní láti sọ fún mi wípé òun ò ráyè rárá pé wọ́n sọ fún òun pé òun ò lè ráyè ṣe IT lọ́dọ̀ ayéfẹ́lẹ́ nílé iṣẹ́ wọn fresh fm wípé àwọn fáìlì tó wà lórí tébù gan fáwọn tó jẹ́ IT tó fẹ́ wá ṣe IT ńbẹ̀ táyéfẹ́lẹ́ ò tí ì fọwọ́bà gan pé kò lóǹkà yìí pé kò lóǹkà pé káwọn tó wá sọ pé káwọn tó ṣẹ̀ máa gba ẹlòmíì wọlé ẹjọ́ tí ò bá dálé iṣẹ́ yẹn sílẹ̀ báwo làwọn èèyàn ṣe fẹ́ lọ ṣe IT ńbẹ̀ ṣùgbọ́n àwa tá a jẹ́ èèyàn dúdú ìwà dúdú wa àparí inú àwọn àpáàdì inú burúkú àwọn ọ̀wà burúkú àwọn páàgùn àwọn páàgùn òfò páàgùn òṣì àwọn páàgùn ranù tí ń dẹlòmíì láàmú òun náà ni ò jẹ́ kí nǹkan rere káwọn èèyàn fẹ́ fi bẹ́ẹ̀ lọlé lọ ṣe nǹkan rere mọ́ àbí tó bá jẹ́ pé èèyàn tó ti ṣiṣẹ́ tó ṣiṣẹ́ nílùú òyìnbó tó fi fọlẹ̀ tó fọ̀gbẹ́ tó de napín tó de pampasì tó wá kó gbogbo adúrò owó ìjọba kò ń lọ dálé iṣẹ́ lẹ̀ nàìjíríà kó wọn gba àwọn èèyàn sí kán máa jẹ́ ń bẹ̀ kí ìjọba wá dé lójijì kan láwọn fẹ́ wó bẹ̀ ẹ dákun irú ìpòwò lẹni bẹ́ẹ̀ fẹ́ wà ṣé yóò tún ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ nílùú òyìnbó ni èèyàn tó sì tún wá jẹ́ wípé ó wà ní ipò tó wà yìí tó jẹ́ pé ó sì tún ń ronú láti lu ẹ̀bùn tí Ọlọ́run fún un láti ti máa fi pèsè ìdùnnú láti máa mú ìdùnnú wá fáwọn èèyàn ẹlòmíì ti ní depression tó jẹ́ wípé tó bá jókòó ti rédíò láàárọ̀ báyìí ibi rédíò ni ó ti jẹ breakfast ìdí rédíò ni ó ti jẹ lunch ìdí rédíò ni ó ti jẹ dinner torí pé ibẹ̀ ló ti ń rí dùnnú. No? irú àwọn èèyàn báyìí náà ẹ dákun ṣé àdúrà lẹ́fẹ́ kan ṣe ni àbẹ́pẹ́ àwọn ìjọba wa àtẹni tó wà nídìí ẹ̀ ọlọ́wọ́n ọba nìkan náà lórí wọn o ọlọ́wọ́n ọba nìkan lórí wọn torí ní tó sápamọ́ lójú èèyàn kedere lójú ọlọ́run ipò wo ni Dr. Ayéfẹ́lẹ́ fẹ́ wà wọ́n lójú àpá ò lè jojú ara mọ́ wọ́n ti ẹ̀gbẹ́ agbẹ́wọ́n lẹ́nìkan fẹ́ ẹlòmíì fẹ́ bá wọn kọ́ bẹ̀ àmọ́ ṣó lè dàbí mọ́ ṣó lè dàbí nǹkan tó jẹ́ pé òògùn rẹ̀ ló fi kọ́ nǹkan rẹ̀ tínú ẹ̀ ń dùn tó yẹ pé tó bá dé làárọ̀ bá yóò wo inú rẹ̀ ó mọ̀ ọdún mélòó làwọn èèyàn owó tó fi mélòó ló fẹ́ kọ́ fún tó fẹ́ dàbí ṣójú àpálẹ̀ dojú ara mọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ á ẹ̀yin aláṣẹ orílẹ̀-èdè wa ẹ dákun ẹ ronú ẹni tó lò ní ó lè mọ́ lọ́la o torí wípé ipò tẹ́jà báwọ̀ ẹ jẹ́ ká lò dáadáa ẹ jẹ́ ká lo ipò wa dáadáa ẹ jẹ́ ká lo àsìkò wa dáadáa torí wípé àwọn tó lágbára jù bẹ́ẹ̀ lọ gan nínú bíbélì tí wọ́n lágbára jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ṣe ẹ wo iye ọdún ẹ wo iye ọdún tí Nebukadnesari ẹ wo iye ọdún tó fi jẹ nínú igbó tó fi ń jẹ tó fi ń jẹ ewéko nínú igbó ó lu ọdún méje oṣù méje ọ̀sẹ̀ méje ọjọ́ méje wákàtí méje àti ìṣẹ́jú méje ló lò nínú igbó tó fi jẹun bí ẹranko torí pé ó kàn wò sùnsùnsùn wípé ó gbéra rẹ̀ ga bí ọlọ́run ẹ wo iye ọdún tó fi jẹ bí ẹranko tó yọ èékánná lọ́wọ́ yẹ èékánná lẹ́sẹ̀ tí irú bò ó tó jẹ nínú ẹranko tá a wá lọ lọ́wọ́ ọba mi ò lè mú ẹ ṣe ń ṣe ohun ìyá mi ìfàlọ́pẹ́ wọ́n ní ọmọ èkìtì ní ayéfẹ́lẹ́ òyà àbàdàn kì í ṣe ọmọ lẹ́ṣà tó ẹ ṣeun ìyá mi wọ́n ní it's from Ìpoti èkìtì ajákẹ́jì náà àjàlá ẹ mo kì í yín o wọn ní good talk ma elijah kúmú ìbàbá mi ẹ ṣeun ẹ káàbọ̀ àjọkẹ́jì náà àjàlá ẹ ṣé àlàdé mọ́dí ẹ ṣé yín ìyá mi àdìsá wọ́n ní ìyá àbàdàn ó máa jẹ́ kí adímọ̀ bí wá ti lé bí ẹ̀kan <laughs> wọ́n ní nǹkan rí ọmọ ògùn wọn àbí Eh? ọ̀ṣísàmì kẹ́mi bákàrẹ̀ rẹ̀ ṣeun ìyá mi olúwayẹmi sí ọdún tán wọn lọ́lọ́run á san fún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ owó wọn. ẹ̀yin náà wò ó mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ rò àmọ́ ẹni Yínká Ayéfẹ́lẹ́ àánú àwọn àná tèmi gan rí báyìí ṣe lòtútù mú mi láti inú mélòó lèèyàn fẹ́ rò àmọ́ ní ìsinyìí pẹ̀lú gbogbo tí wọ́n ṣe yìí pẹ̀lú bí wọ́n ṣe wó ibẹ̀ yìí ǹjẹ́ ẹ̀yin lérò pé ìjọba ó compensate ẹ̀ fún nǹkan tí wọ́n ṣe yìí torí àwọn kan sọ wípé ìjọba compensate ẹ o wọ́n máa fún ní gbogbo owó equipment tó wà níbẹ̀ àbí kí wọ́n tàbí kí wọ́n fún ní ara owó yẹn ǹjẹ́ ẹ̀yin lérò pé wọ́n á compensate Ayéfẹ́lẹ́ àbí kí gbogbo wa ká fojú sọ́nà ká mọ òbí tí wọ́n bá yàrá pálọ̀ já ìyá mi ani Àdìsá wọ́n ní ìgbà wo náà làwọn ẹni bí òní jẹun bí ẹranko stephen akínyẹmí mo kí yín ìyá mi princess adé ẹ ṣé mo kí yín ìyá mi dáadáa àwọn oníyàwó ọjọ́ sátidé nù kódà ibẹ̀ dùn gbọ́ngbọ́n kan sí ẹ ṣeun ìyá mi princess adé ẹ ṣé mo dúpẹ́ o ẹ àtijọ́ àti mo ní wọ̀nyí náà o lágbára ọlọ́run ẹ ìyàwó wa náà sì rè yóò bí sùn yóò bí wàlẹ̀ o ẹ lágbára ṣe Èdùmàrè ẹ ṣeun ṣeun ìyá mi. Eh, olúwàfíkáyọ̀ kọláwọlé brọ́dà mi olúwàfíkáyọ̀ kọláwọlé ẹ ṣé akọrin ọba one wọn ní wẹ́dàn ìyá àbàdàn ẹ̀kú ṣe ọpọlọ bless you akọrin ọba one ẹ ṣeun bàbá mi tá a bá ní ká fojú inú wo lọ wò ó bọ̀ ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ẹ lérò pé wọ́n compensate àyefẹ́lẹ́ fún nǹkan tí wọ́n ṣe yìí ṣé wọ́n compensate ẹ̀ pé bóyá àwọn equipment míì tí wọ́n bàjẹ́ àbí bó ti ẹ̀ ṣe owó gbogbo bẹ̀yẹn ṣé wọ́n fún ní ilẹ̀ míì láti lọ kọ́ iléeṣẹ́ sí àbí wọ́n compensate ẹ̀ pẹ̀lú owó ǹjẹ́ lérò pé àwọn ìjọba wa wọ́n ṣe eléyìí bí Basirat aya Ẹ̀fúwapè wọ́n ní I don't think so hmm. wọ́n ní kí wọ́n yà tètè compensate ẹ̀ ní ní kíákíá o. Hello ìbílẹ̀ rédíò ẹ̀ mà ká lẹ́ẹ̀ni tó wà lójú òpó ẹ mà lẹ́ bàbá mi láti nàìjíríà ẹ ṣeun ṣeun mo kì í káàbọ̀ sórí ètò. ẹ kú ọjọ́ mẹ́ta o. ẹ ṣeun ṣeun bàbá mi ẹ ṣeun sà. lórí ohun lórí ohun tó jẹlẹ̀ yìí hmm. ojú àpá òde ìjàdí ojú ara èmi ò jẹ́ ẹ lè gbà pé bẹ́ẹ̀ ìjọba ó fún kò fún un ah. wọ́n lò yí gan-an náà péjọba ló fún un láàyè pé bẹ̀ gan-an hmm. yẹ kí wọ́n kọ́ sí bẹ́ẹ̀. Hmm ìjọba àbẹ́yẹsọ wa tó ń sọ òun ò yé mi. ó yé mi. ìjọba ló fún láàyè pé wọ́n mọ lójú ẹ̀. ṣéjọba ló fún láàyè ibẹ̀ yẹn tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ni ìdógbà tí ọkùnrin ìdógbà yìí rẹ. ẹ àmọ́ kí ni nǹkan tẹ́ wọ́n kí ni nǹkan tẹ́yìn wá rò pé bóyá ó lè tún wá fà tí wọ́n fi wá tún sọ pé kó tún kú òun bẹ̀ nǹkan tó ti wà ń bẹ̀ láti bóyá two thousand and two àbí two thousand and three àbí nǹkan ló ti wà ń bẹ̀ báyìí ah òrèbété láti nàìjíríà ẹ eh, òrèbété bẹ bá tún bá mi rí mú ẹ dákun bàbá mi ẹ eh, mo sì ń gbádùn ọ̀rọ̀ wọn bí wọ́n ṣe ń bá wa sọ yìí láti bí ọdún bíi bóyá ọdún mẹ́wàá rèé tó ti wà ń bẹ̀ báyìí ẹ eh, tí mi ò bá ṣì kà àmọ́ lọ́sàn-án gan kí ló wá dé tó fi wá fà á débi pé wọ́n wá ní wọn fẹ́ ń bẹ̀ mọ́ tí wọ́n bá tiẹ̀ wá ní wọn fẹ́ níbẹ̀ mọ́ gbogbo èrò tèmi ni wípé ó yẹ kí wọ́n tiẹ̀ ti kọ́kọ́ lọ ṣètò pé òkè okay, lọ kọ́kọ́ wálẹ̀ síbì kan ná tàbí kí wọ́n fún nílẹ̀ níbòmíì pé ẹ mọ̀ wípé ìtọ̀sẹ̀ báyìí ló lọ̀yọ́ pé ó yẹ kí wọ́n ti kọ́kọ́ sọ wípé àyẹ̀fẹ́lẹ́ o ó kúrò ń bí o àmọ́ ilẹ̀ rẹ̀ máa kó ẹrù rẹ díẹ̀díẹ̀ lọ́mọ bẹ̀rẹ̀ ń bẹ̀ díẹ̀díẹ̀ pé bóyá ìyẹn tún lè fà á kó má jẹ́ kó tún bá a lójijì àbí kó jẹ́ pé yóò mú péènì tó pọ̀ dání pé ibí yìí a fẹ́ ṣètò ọbẹ̀ fún ẹ tá a bá ní àfẹ́kọ́ ṣe kínní bí ìmọ̀ kì í ṣe pa lé ẹ pátápátá ààyè rẹ níbò míì ẹ àfún ẹ nílẹ̀ yìí ni àfi compensate ẹni lọ bẹ̀rẹ̀ sí kọ owó kékeré rè tàbí bóyá àwọn tó ń àwọn donation tó bá fún gbòkè fi bẹ̀rẹ̀ lọ fi bẹ̀rẹ̀ kó mọ́ ọkọ kò ní jẹ́ wípé gbogbo ẹ̀ ó kàn dojúrú lẹ́ẹ̀kan náà tí ó kàn dáwọ́ lẹ̀ lẹ́ẹ̀kan ẹjọ́ ń bolè yẹn ti fẹ́ bẹ̀rẹ̀ rú ẹ̀ ibo lèyàn ti fẹ́ bẹ̀rẹ̀ padà gẹ́gẹ́ bí nǹkan tí bàbá mi sọ wípé ojú àpá ò lè jojú ara mọ́ torí nǹkan tẹ̀mí lérò nìyẹn wípé tó bá tiẹ̀ jẹ́ wípé wọ́n fẹ́ lè kúrò ńbẹ̀ pé ayéfẹ́lẹ́ kúrò ń bí yìí o ibì kan ti kọ́kọ́ wà tó yẹ wọ́n ti kọ́kọ́ ṣètò lẹ̀ bóyá wọ́n dẹ̀ wá ṣe lábẹ́lẹ̀ tí ò hàn sí wa ní bóyá wọ́n ti ṣe bìkan lẹ̀ lábẹ́lẹ̀ pé tó ibí yìí bá a bá fi lé ọ ibẹ̀ náà ló padà kẹ́rù ẹ̀ sí àbí bóyá bí wọ́n ṣe dáwọ́ ìní ìsìn bóyá yẹ́fẹ́ ló tún ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni àbí ẹ̀yin èèyàn mi kí ni nǹkan tí ẹ̀yin lérò sí bàbá mi yẹn nọ́mbà kọ́ọ̀lù yẹn ó court ni bẹ́yìn náà bá ní ìkọ̀kọ̀ tí ẹ fẹ́ bá wa sọ sí zero seven four five nine three five three seven double nine òun náà ni ẹ lè fi pè wọlé ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ dẹ̀ lè máa gbọ́ wa lórí tune in radio lórí tune in ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa ẹ download tún ní lórí play store àbí apple store yín ẹ ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ ẹ máa gbọ́ wa kètèkètè ń bẹ̀ àbí bóyá wọ́n sì ti ṣètò ibì kan sílẹ̀ tẹ́lẹ̀ pé bóyá tí òun sí àwọn èèyàn ẹ bóyá èyí tó jẹ́ pé bóyá ẹ bá gbọ́n pa rẹ̀ díẹ̀ àbí bóyá ẹ mọ̀ ń pa ẹ̀ díẹ̀ bóyá ẹ lè là wá ní ọ̀yẹ́ lórí ẹ̀ ìyá mi á ní àdìsá ẹ ṣeun wọn ní ẹ̀ta inú ni. Eh, bẹ́ẹ̀ ta inú torí nígbà táyéfẹ́lẹ́ kọ ọ̀rọ̀ tí wọ́n kọ write-up wọn wọ́n ní wípé bóyá lára àwọn ọ̀nàrẹ́bù kan àbí sínétọ̀ kan ní arúlógún wọ́n ní òun làwọn rí pọ́ wà ńbẹ̀ pé àti àwọn tó jẹ́ Nigerian Broadcasting kinní kan station kan ọ̀kan ẹtì màwọn iléeṣẹ́ rédíò míì náà ọlọ́run wọ́n ní ìwà ìkà ti dáyé ọjọ́ ti pẹ́ ìwà ọ̀dàlẹ̀ ìwà ọ̀dàlẹ̀ ti wà ọ̀nà ti jìn ìwà ọ̀dàlẹ̀ ti wọ̀ ọ̀nà ti jìn ṣé aráwọn ìwà ìwà jẹ kémi ìwà kémi jẹ kí wọ́n mọ̀ jẹ ìwà kémi ò dín kí wọ́n mọ̀ dín ìjọ tó lè kúrò nínú àwọn ọmọ Yorùbá ni òye mi tàbí tó lè kúrò nínú àwa èèyàn gan torí mo mọ̀ pé kò síbi tí ò sí wọ́n ní wọ́n ní alákàrà kì í fẹ́ kálákàrà mi ò dín àmọ́ òwò òwò papọ̀ wàláì òwò yóò papọ̀ mọ́tọ́mọ́ èyí tí kálukú ò jẹ́ ibi tí kálukú òde ọlọ́run ọba ti ṣètò rẹ̀ ńlẹ̀ ẹlòmíà máa wò wípé torí pé wọn náà ń taṣọ èmi náà ń taṣọ á sì wọ́n náà láti bà tiẹ̀ jẹ́ yóò wọ́n náà láti bà tẹnìkejì rẹ̀ jẹ́ kó má kó má rìn mọ́ kó má gbèrí mọ́ torí pé kò nìkan lè máa tà ẹjọ́ ṣe ní ayé wá gbà bẹ́ẹ̀ ẹ ẹni tó wà ní ayé mọ́ yà yọ jẹ̀ka lọ́rùn ó lè ṣòkùnkùn sáwọn èèyàn kó ṣókùnkùn sí Yínká Ayéfẹ́lẹ́ fún rẹ̀ àmọ́ kedere ló hàn lọ́dọ̀ Ọlọ́run fáwọn tí wọ́n jọ nílé iṣẹ́ bẹ́ẹ̀ ní Nàìjíríà táwọn náà ń bẹ nídìí ẹ̀ táwọn náà ń koná mọ́ bọ́ba ayé ò bá rí wọn ibi tọ̀hún wò wọ́n kí lèèyàn ń gbé tí ń gbin ilé ayé àfọwọ́bà fílẹ̀ ẹlòmíì ó lówó yóò mọ sọ pé kọ́mọlẹ̀ kejì rè ó mọ kọ́mọlẹ̀ kejì rè ó mọ lówó bíi kí gbogbo ayé mọ wá tọrọ jẹ lábẹ́ rẹ̀ ni bíi kó jẹ́ àwọn nìkan ní àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí ọlọ́run ọba nìkan ló lè ṣàánú àwa èèyàn àmọ́ àwọn tó wà ńbẹ̀ náà ọlọ́run ọba rí wọn bíbélì náà sọ láwọn san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ àmọ́ àmọ̀ràn wo lẹ́yìn ní bóyá fún sọláyọ̀sí wọn lọ ní ó ní ọlọ́run ní ọba ẹlẹ́sàn bẹ́ẹ̀ ni adé ọmọ ọba òkìyẹn káàbọ̀ sórí ètò rìkíṣí ti dáyé ọjọ́ ti pẹ́ àbòsí ti dáyé ọ̀nà ti jìyà ṣéun yá mi á ní àdìsá Eh, bàbá mi akeem bọ́lárìnwá eh, abọ́lárìnwá làwà wọ́n ní nice topic ìyá àbàdàn inú ìrònú ni mo wà since that day wọ́n ní our wickedness to ourselves is too much bẹ́ẹ̀ ni túndé alábí israel ẹ ṣé mo rí yín ẹ káàbọ̀ sórí ètò eh, bàbá mi túndé alábí israel ẹ ṣeun ṣeun ìwà ọ̀dàlẹ̀ ti dé ayé ayé ọ̀nà ti jìn ìjọ wo làwọn ẹ̀dá la fẹ́ kúrò nínú àwọn ìwà abí tá à ń wù èló ni wọ́n fẹ́ fún Yínká Ayéfẹ́lẹ́ tó fẹ́ dàbí gbogbo owó tó ti ná síbẹ̀ yẹn àwọn èèyàn tó jẹ́ wípé àwọn ọmọ èèyàn tó jẹ́ pé àwọn ẹlòmíì ẹ̀ rí i pé tí bàbá ẹlòmíì àbí tí ìyá ẹlòmíì bá kú báyìí àwọn ẹbí ọmọ ní àmọ́ ọmọ mi mọ́ sunkún mọ́ yín ṣojú wọn ṣẹ̀yìn fún ọ àmọ́ wọ́rí ilé ìwé rẹ̀ ọ̀ràn ni ẹ jẹ́ kíjọ́ mẹ́jọ kọjá o bíjọ́ mẹ́jọ bá ti kọjá báyìí tí wọ́n ti ṣòkú ńjọ́ mẹ́jọ báyìí ẹ mọ̀ gbọ́ tí wọ́n mọ̀ ní wá nígbà bàbá rẹ̀ ń bẹ láyé bàbá rẹ̀ ọ̀ràn á lọ bàbá rẹ̀ dálé ayé jẹ ni ìgbà tí ìyá rẹ̀ ń bẹ láyé gbogbo owó rẹ̀ ló ti fi ṣe fàájì tán ló fi ṣe fáàrí tán èmi tí mo jábùrò rẹ̀ yìí èmi tí mo jábùrò ìyá rẹ̀ one thousand naira ni mo jẹ ìyá rẹ̀ one thousand naira ni mo jẹ láyé àti lọ́run kó tó sílẹ̀ wò ẹ wà mọ́ gbọ́ ìtànkítàn ìtànkítàn ọmọ wa wáyé gbogbo àwọn tí wọ́n wá promise yìí ṣé wọ́n mú lérí wọn ṣẹ torí mo ti kà nínú níùsì tẹ́nìkan ní gbogbo retired eh, judge kan ó ní àwọn máa make donation fún ayéfẹ́lẹ́ láti jẹ́ pé kí ó kọ́ ìbò míì hmm. táwọn èèyàn bá ṣèlérí àti wá múṣẹ òun náà ní pírọ́blẹ́mù àbí tí wọ́n bá múṣẹ níbo ni ayéfẹ́lẹ́ tó ti fẹ́ bẹ̀rẹ̀ eighty eight hundred million kì í ṣọmọdé owó kéèyàn tó kórú ẹ̀ jọ ah kéèyàn tó kọ́rú owó bẹ́ẹ̀ jọ kì í ṣe kéré mi o ẹ̀yin èèyàn mi àmọ̀ràn ti yín náà rèé fún àyefẹ́lẹ́ àbí kí ni nǹkan tí ẹ̀yin rí sí i ǹjẹ́ ẹ pé ìjọba wọn compensate àyefẹ́lẹ́ àbáwọn tí wọ́n ṣe tó mẹ́kì promise yìí ṣé wọ́n mú ìlérí wọn ṣẹ ṣé wọ́n mú ìlérí wọn ṣẹ pé bóyá kí àyefẹ́lẹ́ kí wọ́n fọkàn balẹ̀ kí wọ́n fọkàn balẹ̀ kí wọ́n máa retí àwọn tí wọ́n láwọn ràn wọ́n lọ́wọ́ bẹ́bẹ́ yá kán retí wọn ẹ̀yin èèyàn mi kí ni èrò sí lórí ẹ̀ ojú òpó wa ti wà ní ṣíṣí zero seven four five nine three five three seven double nine oh, double nine òun náà ni ẹ lè fi pè wọlé zero seven four five nine three five three seven double nine òun ni ẹ lè fi pè wọlé sórí ètò àwọn tá a wà ní UK ẹ a lè pè sórí zero seven four five nine three five three seven nine nine la lè pè sí àwọn tá a wà ní nàìjíríà lè pè sórí whatsapp wa àwọn tá a wà ní europe nàìjíríà lè pè sórí whatsapp plus four four seven four five nine three five three seven nine nine ṣé àwọn tí wọ́n promise ṣé wọ́n mú lè rí wọn ṣe ṣé kí ayéfẹ́lẹ́ kó jókòó ti promise àwọn èèyàn ìlérí tí wọ́n ṣe ṣé kí wọ́n jókòó ti pé wọ́n ṣe ìlérí ọ̀hún bí wọ́n ti wí àbí kí wọ́n kúkú fẹ̀kan gba kámú fọlọ́run àbí ẹ lérò pé ìjọba wọn ò ṣe àtúnṣe owó compensate wọn àti pé kọ́rọ̀ ò tó rí báyìí kọ́rọ̀ ò tó di wípé wọ́n ń wo kí ló dé táwọn ìjọba tó jẹ́ pé wọn ò lè ti wọn ò lè pèsè ibì kan bóyá kan tiẹ̀ ti fún un nílẹ̀ kan pé òkè ayéfẹ́lẹ́ ilẹ̀ rẹ o lọ́ọ́ bẹ̀rẹ̀ ilẹ̀ yìí lọ́ọ́ máa kọ díẹ̀ díẹ̀ títí tí ó fìdí pé bóyá àbáwọ̀ ibẹ̀ yẹn kó o ti máa bá lọ díẹ̀ díẹ̀ wàá lè kó àwọn equipment irinṣẹ́ gbogbo yóò ti lè kó wọn síbẹ̀ kó dórí pé wọ́n ó da ibẹ̀ yẹn wó àbí bẹ́ẹ̀ bí wọ́n ṣe wó lójijì ṣé bẹ́ẹ̀ náà ló yẹ kó rí àbó yẹ kí wọ́n ti pèsè ibì kan sílẹ̀ fún láti múùfù sí kó dórí pé wọ́n da ibẹ̀ yẹn wó ẹ̀yin èèyàn mi kí ni èrò òsìyìn náà lórí eléyìí ojú òpó ti wà ní ṣíṣí láti pè wọlé láti pè wọlé ntẹ́yìn náà bá ní sí opinion tí náà lórí ọ̀rọ̀ yìí ẹ lè pè wọlé láti bá mi dá sí ní orí ètò ojú òpó ó ti wà ní ṣíṣí báyìí láti pè wọlé plus four four seven four five nine three five three seven nine nine òun náà lè fi pè wọlé fún àwa tá a wà ní Europe àbí Nàìjíríà láti pè sórí ètò a máa retí ìpè yín ìyá mi ani adisa àdìsá ẹ ṣé wọ́n ti bá mi fi nọ́mbà yẹn síta láti pè wọlé bẹ́ẹ̀ yìí náà ní gbólóhùn kan méjì tí ẹ fẹ́ sọ sí ní orí ètò bẹ́ẹ̀ náà ní nǹkan tẹ́ fẹ́ sọ sí lórí ètò kọ́dọ̀ ni pé àbọ̀ sí abala kejì ní orí ètò yìí tí í ṣe abala ìdílé aláyọ̀ kí ni ẹ̀yin náà ní láti sọ fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí iléeṣẹ́ ayéfẹ́lẹ́ tí wọ́n dàwó lánàá iléeṣẹ́ tí wọ́n dàwó lánàá wọ́n lóru là á ṣèkà bẹ́ẹ̀ bá ṣe lọ́sàn-án gan kò ní fara re lọ ìdájí kùtùkùtù láago mẹ́fà ìní wọ́n ní wọ́n jí débẹ̀ tán lọ́ọ́ dabẹ̀ wú náà lọ́ọ́ dabẹ̀ wò ó tó bá jẹ́ pé àwọn wá lọ́sàn-án gan àbí wọ́n wá lójúmọmọ ni mo mọ̀ pé nǹkan tá à ń wí yìí òun kọ́ lásán torí mo mọ̀ pé àwọn èèyàn gan ò ní gbà ẹlòmíì ò ní kọ̀ ẹ kò ní kọ̀ pé kẹ́mi òun gan kó jábọ́ sí i ẹ̀yin èèyàn mi kí ni ẹ̀yin náà rí sí i ní orí ètò yìí ẹ bá mi dá sí i ojú òpó wa ti wà ní ṣíṣí láti pè wọlé zero seven four five nine three five three seven double nine òun náà ni ẹ lè fi pè wọlé lórí ètò kódà ni pé a tẹ̀síwájú lórí abala kejì lórí ètò. thank you ni wọ́n wá ní ìyá mi wọ́n ní farare lọ torí mo mọ̀ pé àwọn wípé ẹwẹ̀ èrò bó ṣe pọ̀ níbẹ̀ bíi ti mu lánàá ẹni tí ò lè rìn gan ní kán gbé òun débẹ̀ lánàá àwọn tó jẹ́ obìnrin gan níbi tí ara ta wọ́n dé àwọn obìnrin sì ń bọ́ra wọn sílẹ̀ sí òò wọ́n ń bọ́ra sílẹ̀ ní òò láti mọ́ fi àwọn tó wà nídìí ẹ̀ láti mọ́ fi wọ́n ré ẹ̀ lọ́ ìbílẹ̀ rédíò ẹ̀ màkà ẹlẹ́rìí ti ń bẹ̀ lójú òpó. Hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. ah ìyá mi ẹ mà káalẹ́ mà. ẹ kú ètò. yes ma ẹ ṣeun ìyá mi ọlọ́run náà ní bá wa tó ẹ ṣeun ṣeun mo dúpẹ́. mo fẹ́ mo fẹ́ dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ ṣeun ìyá mi. ẹ ṣeun mọ̀. sẹ́rí. ó ó ó ẹ̀mí mi ó yà mí ẹ kálẹ̀ sẹ́rí nàìjíríà wà ó sẹ́rí gù àti pé wọ́n ti fẹ́ ń ṣe wọ́n ti fẹ́ ń ṣe òṣèlú wọn àwọn olóyè èmi lérò pé kán tó wó ibi iṣẹ́ ayé tẹ́lẹ̀ hmm. ó yẹ kán ti organize fún un. Hmm wọ́n máa fún nílẹ̀ ni o wọ́n máa fún lówó ni o. Hmm. ó yẹ bó ṣe yẹ kó bó ṣe yẹ kó ti kọ́kọ́ rí nìyẹn bẹ́ẹ̀ bá fẹ́ tó hmm. dáadáa. ó yẹ kán ṣe nǹkan fún hmm. because the condition of the guy tó bá jẹ́ pé yìí ló wà níbẹ̀ ṣe sọ. Ah. yóò mọ gbádùn ni yóò mọ ṣe yọ̀tọ̀ mi sí ọlọ́run. ṣùgbọ́n ọmọkùnrin yìí ó ní mo ti mọ̀ ọ́ ti pẹ́. about two thousand ó wá kọ nígbò fún màmá mi. Ah, ọlọ́run ọba o. èèyàn bẹ́ẹ̀ yẹn tọ́jú ah. ó ṣe nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn. nìkan náà tuntun máa fáwọn èèyàn lówó ká tún máa tún jẹ. Ah. mo ní kí n sí nǹkan tí àjùmọ̀bí gan fún rẹ̀ ń sọ hmm. lórí nígbà tó sọ fún ìtajú rẹ̀ wípé òun ò mọ̀ pé bí bíbá ṣe rí nìyẹn wọ́n bá wà ńbẹ̀ kó máa gbọ́ àti ìbò ọlọ́run nìkan ẹ̀kọ́ dẹ̀ lè yànjú. aláfọ̀ọ́kọ́jọ mi. and it doesn't leave a good example for people. Hmm. you know. ìwọ tó gbéyàn ọ̀pẹ̀ tó tó ṣẹ̀ ẹ́ kó hmm. o lè pé kó o bá sọ̀rọ̀ pé bí wọ́n sọ pé wọ́n ti jẹ títì yẹn rí tí wọ́n sì ṣe tó gbé bẹ́ẹ̀ ni torí mo gbọ́ pé wọ́n ní títí ìjẹ́ ńgbà kan tí wọ́n sì tún ṣe. ṣùgbọ́n ẹ̀ka náà àwọn èèyàn wa ó ti pọ̀ jù hmm. wípé sẹ́yìn ìdìtẹ́gù ìlú yẹ kó máa ṣe irú nǹkan báyìí ah. because that is their thought hmm. for them to do tough things you know. tó hmm. ń gbà tó ń lọ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ àti ìṣẹ̀ ni wọ́n máa dùn náà bá dẹ̀ ti pa. Ah kọ́lọ́run hmm? kó ṣàánú fún wa. wọ́n ń gbè ní mo gbọ́ wípé wọ́n máa ṣe òfin wíṣẹ̀ mi wíṣẹ̀ tèmi wọ́n máa gbé ẹjọ́ yẹn lọ sí pọ́ọ̀tù bí mo ṣe kà á ní ìpínlẹ̀. ṣèráyé wọ́n dẹ̀ ti yá adébẹ̀ lánàá wọ́n ti dúró. kí ló dé kí wọ́n lè dúró di court eh, something. kí wọ́n dúró dè ní kí wọ́n fi lọ sí kóòtù rẹ̀ nítorí pé ìwà ta ló máa mú mi ní gbogbo wọn wù bẹ́ẹ̀ hmm òun nìlú yẹn ṣe bàjẹ́ bí bó ṣe dì í. Ah, kọ́lọ́run kó ṣàánú wa lórílẹ̀‐èdè náà. Hmm. tó bá mú wọn fọ́ọ̀tún ní kìíní ṣùgbọ́n mi mọ̀ pé ìdájọ́ ìdájọ́ ọlọ́run máa dé sí mi. Hmm. because it can be like that and come and treated that way no ah. good. he work so hard ó ṣiṣẹ́ takuntakun kó tó lè rí ibẹ̀ yẹn mọ́lẹ̀ bó ṣe ń ṣiṣẹ́ rédíò. nígbà táwọn ọmọdé sọ pé ẹ òun rò bóyá ó ń kọrin bú àwọn ni ó ń kọrin bú kìíní kan ọ pátì kan ni ó ń kọrin bú ànádà pa ó kàn sáyé bàbá ó kàn sáyé bàbá. ọ̀nà wo ọ̀nà wo ló ọ̀nà wo ló lórí ò lè gbórin rẹ̀ gbà. àbí. sọ gbogbo rádaràdà tó ń ṣe pọ́lísì tó ń ṣe yẹn tọ́tọ́tọ́ tó ń gba everything tó ń pẹ̀tẹ́ anything ó kọ̀wé ní ìlú yẹn ayé tí wọ́n bó lè ṣòro kì í pèpè. bẹ́ẹ̀ ni àríṣe laríkà àríṣe laríkà àríkà ń bàbá rẹ̀ gùn téèyàn bá ṣe ni ó gbà. so the the best thing is kọ́ sọ̀ pọ̀ ọmọkùnrin yẹn kọ́ sọ̀ pé ẹ̀ ọ̀dọ̀ wa ìwà jẹ gbogbo ọ̀run. kọ́lọ̀ ń jẹ́ kọ́ lè ṣe náà ni òyà mi kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n lè ṣe ni kí wọ́n lè ràn lọ́wọ́ kí wọ́n lè ràn lọ́wọ́ torí pé owó yẹn pọ̀ kéèyàn tó rí adúrú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́lẹ̀ kéèyàn dẹ̀ wá débẹ̀ lọ́dọ̀ wọn kó lè gbowó. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ẹ̀tanú ìlara hmm. ẹ̀tanú àti ìlara ah, ó sọ síbẹ̀ náà wípé àwọn táwọn jọ ní rédíò station míì náà ń bẹ lọ́ndà ẹ̀ náà tó jẹ́ pé àwọn náà wọ́n wà pẹ̀lú wọn ní tó ń sọ́pọ́ọ̀tì wọn. kí ló dé. ẹ kò má yẹ kí ṣe ń sìn ṣe ṣe ìṣèjú ni wọn máa dùn ah. àwọn kẹ́ni má nì kí ló dé táwọn èèyàn wa tá máa ń ṣe bẹ́ẹ̀ yẹn. apẹnugbolẹ̀ ah. bí ẹ̀dìyẹ ìlara oníbàárẹ̀ tí ń ba tèèyàn jẹ́ bó pẹ́ bóyá wọ́n máa ba ti ẹ̀jẹ̀ náà gbẹ̀yìn náà. bẹ́ẹ̀ ni. Hmm. kò jù bẹ́ẹ̀ lọ sí lọ́ọ̀ta màá ni. Hmm. ẹ ṣeun ṣeun náà. so àwí wọn fún ní something compensate hmm. ó yẹ kán tẹ̀lé fún ní nǹkan kan bẹ̀ pé òkè. Okay ó ti ẹ̀jẹ̀lẹ̀ ni wọ́n máa fún ni tí wọ́n á dẹ̀ ṣe gbogbo orú tí wọ́n á ṣe plan tá ń ya gbogbo ẹ̀ síbẹ̀ fún gbókè. ẹ̀yọ́ tó wà lórí oyè tó lọ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó pé inú àwọn èèyàn á dùn sóhun. ìgbàdìwé kò ṣe hmm. ń pawọ́ that I'm in power so I can do whatever I like. Okay, even in respect to law, we respect the law of Nigeria, which is terrible. Ó mọ̀ bá kán ṣe ẹ làwọn òyìnbó náà lọ́wọ́. Bàbá hmm. ń ṣẹ̀ta ní ara wọn what if you want to be in it ọlọ́run àti yínká ní. àmì o. ọlọ́run kọ fún ìbàlẹ̀ kọ fún gbọ́ abalẹ̀. àmì ọlọ́run àmì. ẹ ṣeun ṣeun ìyá mi mo dúpẹ́. ìbílẹ̀ yóò di òtẹ̀rí kò ní tí o. àmì o ẹ̀dùnmọ̀ bí òní tẹ̀lé òní lágbára o. <laughs> àmì o hmm. àmì ẹ ṣeun ìyá mi ojú òní tì wá ẹ ṣeun mo dúpẹ́ ẹ máa bá mi dé sòbọ̀ náà ẹ ṣeun tó ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ náà làwọn náà sọ yìí ẹ ṣeun ṣeun mo kí gbogbo yín lórí ètò ẹ̀gbọ́n ìtẹ́ darapọ̀ mọ́ mi princess ade ẹ rosemary ẹ ṣeun mo kí yín ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò abala ọ̀rọ̀ sí tiwa náà rèé tá a sọ nípa ọ̀rọ̀ ayéfẹ́lẹ́ nípa ìwà ìtanú ìwà ọ̀dájú ìwà ìkà táwọn èèyàn ń wù táwọn èèyàn ń wù sí ara wọn ẹ̀yin náà ẹ worú arákùnrin yìí pẹ̀lú ipò tó wà pẹ̀lú ààyè tó wà ó sì tún ń tiraka wípé òun náà fẹ́ gbé nǹkan rẹ̀ ṣe fáwọn èèyàn kí wọ́n máa jàǹfààní lára ẹ̀ àmọ́ ìwà ìka àwọn èèyàn ọ̀dájú ẹ̀tanú àwa èèyàn tá a ti mọ́ ní síra wa lámọ̀yìn ò gbọ́dọ̀ níláárí jù mí lọ tàmọ̀dù ò gbọ́dọ̀ lówó jù mí lọ ẹnìkan ò gbọ́dọ̀ ṣe dáadáa jù mí lọ tá à ń bá káàkiri àbí ipò tá a wà láti jẹ́ wípé ipò wa láti máa fi rí àwọn ọmọlàkejì jẹ́ láti máa lo ipò wa láwọn èèyàn lórí ẹni tó bá wá ń lopò léèyàn lórí ṣé ẹ̀mọ̀ pọ́lọ́ ni ó lopò lóun náà lórí ni àmọ́ gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wípé wọ́n ń ra ayéfẹ́lẹ́ lọ́wọ́ wọ́n ń compensate rẹ̀ ẹ̀yin èèyàn mi ṣé káyéfẹ́lẹ́ ó fọkàn balẹ̀ ṣé kó fọkàn balẹ̀ pé lóòótọ́ òun náà ni wọ́n ṣe é torí a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ pé ẹ wọ́n mọ bí wọ́n ṣe dáwó bí wọ́n ṣe túbẹ̀ ṣe fún un. <coughs> ìyá mi princess Ade wọ́n ní wọ́ọ̀dì dìtù Yínká Ayéfẹ́lẹ́ ìlara àná tẹ̀ ẹ́ ṣeun ìyá mi àwọn kan ti ń dìde pé ẹ àwọn ràn lọ́wọ́ ẹ wọ́n fún lọ́wọ́ wọ́n bá kọ́bẹ̀ padà ẹ̀yìn èèyàn mi ẹ dákun ṣé wọn ò ṣe é ṣé kí Ayéfẹ́lẹ́ ó fọkàn balẹ̀ wípé ìyí tí wọ́n rí bẹ́ẹ̀ náà ni ó rí àmọ́ kó ló di pé wọ́n wó ibẹ̀ gbogbo bẹ́ẹ̀ni ṣe rò lọ́kàn ni wípé ó yẹ kí wọ́n ti pèsè ibìkan sílẹ̀ fún pé bá a bá tiẹ̀ lé nílé bàbá tiẹ̀ lé níbìkan bíbìkan náà lèyàn ọ̀darí sí bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀fẹ́ níbìkan mọ́ pẹ̀lú adúlọ̀ owó tó ti ná síbẹ̀ ń ṣe bíbìkan lẹ́ẹ̀ pèsè fún pé tó bá àbá fẹ́ kó o wá síbì mọ́ tó àfẹ́ kó o lo bímọ ibòmíì rẹ̀ tá a ti fún ọ lọ́mọ túbẹ̀ ṣe yanjú ẹrù rẹ kó kó síbẹ̀ náà kó tó di pé àwọn àdàbẹ̀ wò ó ṣé àmọ̀ pé tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ tún dùn sọ àmọ́ nísìnyìí ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ mo ló ti fẹ́ ṣàjọ òwe táwọn bàbá wa máa ń pa pé bẹ́rù èèyàn bá dànù èèyàn onímọ̀ tún dì ẹ dákun ṣé bí ìtadúró owó eléèlé bẹ́rù èèyàn bá dànù á ní èèyàn bẹ́rù èèyàn bá dànù èèyàn lè mọ̀ tún dì ṣé bírú ẹrù eléèlé bẹ́rù eléè ṣe dànù yẹn dákun bó ló ṣe tún fẹ́ dì padà ìjẹ́yìn ò lérò pé ó yẹ kíjọba compensate ẹ̀ pẹ̀lú nǹkan tí wọ́n ṣe yìí ṣẹ́yìn ò lérò pé ó yẹ kí wọ́n compensate ẹ̀ bó ti ẹ̀jọ́ owó ni bó jẹ́lẹ̀ bó jáwọn nǹkan kan ni pé tó ẹ a mọ̀ pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ ẹ àfún ọlẹ́lẹ̀ yìí àfún ọlẹ́lẹ̀ yìí ẹ yóò tiẹ̀ jẹ́ kí bùkátà òun kó tiẹ̀ bí yá lọ́kàn rẹ̀ èèyàn tó wà nírú ipò bẹ́ẹ̀ tó bá wà nílùú òyìnbó yóò mọ jẹ yóò mọ mu ni láì ṣe wàhálà láì làálàá yóò ṣe shopping bó bá ṣe wù ni yóò jayé orí rẹ̀ bó bá ṣe wù ìjọ ó di ẹrù ìjọba ní ìjọba ní òmò ọ̀bọ̀ àmọ́ èèyàn tó tún pa kítí mọ́lẹ̀ láti jẹ́ pé kóun tún ṣe fáwọn èèyàn káwọn èèyàn náà máa jẹ káwọn èèyàn tún máa mu lábẹ́ ẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ dákun orin wo là á kọ sí gbẹ̀du níbi tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú wa ọ̀rọ̀ òṣèlú wa tó ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin èèyàn mi àmọ̀ràn owó náà rèé bóyá tẹ̀yìn náà níṣẹ́ káyé fẹ́ lé fọkànbalẹ̀ fún àwọn tí wọ́n ní wọ́n ràn lọ́wọ́ ẹ̀ pé akọ́mọ retí ìrànlọ́wọ́ wọn àbí ìjọba ẹ ṣé kò yẹ kí wọ́n compensate àyè fẹ́lẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tó wọ studio tó gbépò wọ orí ètò yìí ó náà ní zero seven four five nine three five three seven double nine ó náà ní ẹ lè fi pè wọlé sí orí ètò bóyá yìí náà ní ìkọ̀kan tẹ́ fẹ́ sọ ẹ̀yin tẹ́ wà nàìjíríà bí europe ẹ lè pè sórí whatsapp wa plus four four seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ lè pè sí láti pè wọlé bóyá yìí náà ní kankan tẹ́ ẹ fẹ́ sọ sí àbí ní tó yẹ kí ìjọba ó ṣe ìgbésẹ̀ tó yẹ kí wọ́n kọ́kọ́ gbé kó di wípé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lánàá yìí ẹ rí i pé ọwọ́ àdájí náà ni wọ́n náà fi jí débẹ̀ ẹ òru là á ṣèkà bẹ́ẹ̀ ṣe lọ́sàn-án gan kò ní fara rẹ lọ ìgbésẹ̀ wo ló yẹ kí wọ́n ti gbé kó di pé wọ́n tèkì decision tí wọ́n ṣe lánàá yìí ẹ̀yin èèyàn mi ẹ bá mi dá sí i ní orí ètò ẹ bá mi dá sí i ẹ bá ń dá sí lórí ètò ojú òpó wa wà ní ṣíṣí báyìí bóyá ẹ̀yin náà fẹ́ pè wọlé láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù kó lórí pé màá bọ́ sí abala kejì lórí ètò yìí. Thank you àmàsìkò ló bá dààmú àwọn ẹ̀dá tó jẹ́ pé bẹ́ẹ̀ nìkan bá ti lówó lọ́wọ́ àbò ní lárí jù wá lọ inú ọmọ bí wa ni ṣùgbọ́n torí pàwá fúnra wa àmà ìsìnkò tọ́lọ́wọ́n bá ní fún wa àmọ́ wá sáré kádàrá àmọ́ sáré pé à lágbájá ò gbọdọ̀ ṣáájú mi lówó kò gbọdọ̀ ṣáájú mi níláárí lágbájá ò gbọdọ̀ ní nǹkan pọpọpọ gbọdọ̀ níláárí jù mí lọ halẹ̀ halẹ̀ kò lè halẹ̀ mọ́ mi rárá mo ti máa lápẹ̀ èjì mo lóluwa ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà. dókítà Yínká àwa náà bá yín kẹ́dùn ọ pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí ọlọ́run ọba mi wọ́n nílé ọba tó jó ẹwà náà ní òbùkún àbùkún àbùsí ńláńlá náà lọ́lọ́wọ́n ọba yóò fi ṣe ìlọ́pọ̀ ìlọ́pọ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí ìlọ́lọ́wọ́n ọba mi yóò padà ṣe fún yín àwọn náà kí yín o láti lè ṣẹwà ìbílẹ̀ rédíò pé tó ọlọ́wọ́n ọba mi yóò bomi tútù sí yín lọ́kàn yóò gbá àánú dìde wàhálà yìí òkun yìí kò ní lọ lásán kò ní já sòfò lágbára ṣe Èdùmàrè. Hamẹ̀ hamẹ̀ kò lè hamẹ̀ mọ́ mi rárá mo ti wá ní fẹ̀yìntì mo lóluwa ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. ọ̀rọ̀ yín lọ́wọ́ ọlọ́wọ́n ọba náà ló wà ọlọ́wọ́n ọba mi aláṣepé yóò sì ṣàṣepé oore rẹ̀. thank you sì fẹ́ pè wọlé bóyá ẹni kankan tẹ́yìn náà fẹ́ sọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Ayéfẹ́lẹ́ yìí pẹ̀lú iléeṣẹ́ wọn tí wọ́n wó lánàá bẹ́ẹ̀ náà ní kankan tẹ́ fẹ́ sọ sí pé kí ló yẹ ìgbésẹ̀ wo ló yẹ kí ìjọba ó gbé kó lórí pé irú ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kó lórí pé wọ́n wó iléeṣẹ́ yìí lánàá ìgbésẹ̀ wo lẹ lérò pé ó yẹ kí wọ́n ti gbé kó lórí pé wọ́n wá wó ibẹ̀ yẹn lánàá àti pé bó ṣe wá ṣe yìí Ayéfẹ́lẹ́ ṣe yẹ kí wọ́n compensate yẹ torí wọ́n lè máa wò wípé kí ló kàn wọ́n ṣó yẹ kí wọ́n compensate ẹ̀ pẹ̀lú ìṣèlú tó ń ṣe fún un ní àná yìí pẹ̀lú adúrú owó iléeṣẹ́ tí wọ́n dàwó yìí. Thank you. Yesterday, wọ́n if we thirty thousand Nigeria can contribute twenty pound each that will be better. Hmm. kọ́lọ̀ wọn ọba kó jẹ́ káwọn èèyàn wa ṣe náà ni gẹ́gẹ́ bí brọ́dà mi kan náà ṣe sọ lánàá wọ́n ní àwọn ọmọ nàìjíríà tá a wà ní òkè òkun wọ́n láàpọ̀ bìbà wọ́n ní débi pé tí gbogbo wa bá ní ká máa dáwọ́ wọn pa àwọn ní kódà owó yìí á pé. àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí eh, princess ade náà sọ ń sìn wípé twenty pounds tí orí kọ̀ọ̀kan bá lè da wípé láti fi ran ayéfẹ́lẹ́ lọ́wọ́ pé ó máa tó ìyá mi Rosemary wọ́n ní the government saying they know nothing about what happened yesterday in Yinka Ayéfẹ́lẹ́ studio ṣẹ́yìn náà tún gbọ́ wọ́n láwọn ìjọba sọ wípé wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́run ọba o ta wá ló wó bẹ̀ nígbà tíjọba ò bá mọ tó ṣẹlẹ̀ ẹjọ́ ẹ̀yin èèyàn mi ta ló wá wó ibẹ̀ yẹn lánàá tíjọba bá dìná ìwípé àwọn kọ́ làwọn wó ibẹ̀ yẹn páwọn ọmọ kankan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹjọ́ ta ló wá wó ibẹ̀ ẹ̀yìn èèyàn ní ẹjọ́ ta ló wó bẹ̀ nígbà tí wọ́n níjọba sọ wípé àwọn ọmọ kankan pa ẹ̀ ta ló wá wó ibẹ̀ lánàá ta ló wó ṣé èèyàn náà ló wó ni àbí ká sọ wípé àbí mọ́tò kan ló ṣèṣì kọjá tó tó lọ forí sọbẹ̀ tó lásídẹ́ǹtì kó fi kọlù bẹ̀ nígbà tíjọba bá láwọn ọmọ ẹgbọ́n tàwa la fẹ́ rò sí. àìlọ́sìkò wà seven nine nine òun náà ló gbé ìpè wọ ojú òpó yìí zero seven four five nine three five three seven double nine òun ló gbé ìpè wọ stúdíò wa yìí fún nǹkan tẹ́yìn náà bá rí sí i torí pé oríṣiríṣi náà là ń gbọ́ nígbà tí wọ́n bá tún sọ pé ìjọba láwọn ò mọ́wọ́ mẹsẹ̀ ń bẹ̀ nípa bí iléeṣẹ́ náà ṣe di wíwó ẹjọ́ ta ló wá wó ibẹ̀ àwọn wo ló wá wó iléeṣẹ́ náà lánàá zero seven four five nine three five three seven nine nine lẹ́lẹ̀ fi pè wọlé lórí whatsapp wa plus four four seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ lè fi pè wá wọlé sí ojú òpó bóyá yìí náà ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ lórí ẹ̀ fún wa ẹ ẹ yá <laughs> olúwa ṣe photos wọn ní fálásì <laughs> ìyá mi àdìsá wọn ní you see what i'm talking about uh, princess ade wọn ní why àbí ó di wáì lórí gbogbo wa ìyá mi á ní àdìsá wọ́n ní atẹ́gùn lówó bunch of idiots bẹ́ẹ̀ ni wọ́n ní atẹ́gùn lówó bẹ́ẹ̀ o bóyá atẹ́gùn ló dìgbò lubẹ̀ tó wo àbí tírélà tó ń tíráàmù láàárọ̀ tí ń kó tí ń kálùbọ́sà lọ́lẹ̀ haúsá bóyá olókọ́ lubẹ̀ àbí nígbà tíjọba bá láwọn ò mọwọ́ bẹsẹ̀ ń bẹ̀ ta ló wá wó lè ṣe nǹkan àyefẹ́lẹ́ ta ló wá wó bẹ́ẹ̀ ojú òpó wà ní ṣíṣí láti pè wọlé ta ló wá wó bẹ́ẹ̀ tíjọba bá láwọn ìmọ̀wọ́ mẹsẹ̀ ń bẹ̀. ìrètí ẹ ọmọ ní kọjá ẹ. Rosemary wọ́n ní the governor statement today saying he know nothing about it wọ́n ní nǹkan tí gómìnà sọ lẹ́nìí nìyẹn o wọ́n ní nǹkan tí gómìnà wa tó sọ lẹ́nìí nìyẹn wípé òun ò mọ nǹkan kan nípa ẹ̀ à ilé ayé o ayé ayé ayé o. ọgbọ́n ló bá ní sọfẹ́lẹ́ ìdúmọ̀rẹ́ àyà ló bá ní sọfẹ́lẹ́ ìdúmọ̀rẹ́ owó ló bá ní sọfẹ́lẹ́ ìdúmọ̀rẹ́ abá ẹ̀ ṣe o abá ẹ̀ ṣe o àyàn fún ẹ̀ àṣeéṣe ò mi náà ló wà ló wà. ṣàánú wa kó láàánú fún wa ilé ayé ń lọ àwa náà ń tọ́ inú ayé lọ à ń tọ́ ṣe bí gbogbo wa náà rèé bá a ṣe jókòó náà láṣẹ máa wo gbogbo ẹ̀ tí ó ṣe máa lọ ibi tí àbálẹ̀ ayé ọ̀hún dá ibi tílé ayé ọ̀hún ni tá a máa bá a já ibi tílé ayé ọ̀hún máa dé ojú gbogbo wa náà ni ó jọ ṣe ṣe gbogbo wa náà la jókòó tá à ń wò yìí àìmọye nǹkan táwọn èèyàn ti ṣe ṣe ṣe tó sì jẹ́ wípé àwọn gan náà ò mú jẹ àìmọye àwọn tó ti wà nípò tó jẹ́ wípé wọ́n ti ṣe wọ́ọ̀sì tó ti ṣe oríṣiríṣi gbogbo wa pátápátá ó náà la mọ nǹkan tó padà kẹ́yìn gbogbo wọn àmọ́ ọlọ́run ò ní pa gbogbo wa ojú wa báyìí náà láàfin rí ojú wa láàfin rí láàfin máa wò ó láàfin máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin máa wo tó ń ṣẹlẹ̀ àbí nígbà sádùrù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tíjọba náà wọn ò mọ nǹkan kan nípa ẹ̀ ṣé èèyàn kan lásán ní ó kàn dìde láàárọ̀ ọjọ́ kan ló máa gbé katakata lọ síbì kan láti lọ wó bẹ̀ láàgbé búdòzà lọ́bì kan láti lọ babẹ̀ jẹ́ ẹ jẹ́ ká wo gbogbo ohun tá a bá ń ṣe ilé ayé ni rọ́mọ ilé ayé ni rọ́mọ ọ̀run ògbèké gbogbo ohun tá a bá ń ṣe láyé yìí ẹjá ṣe dáadáa o ipò lẹ́yìn bá wà ní ẹjá lopò tá a bá wà dáadáa ààyè kan làwa wà ní ẹjẹ́ ká lo ààyè wa dáadáa ọlọ́run ọba fi ó fi àwa sípò kan àbó gbé wa lékè àwọn kan ẹjẹ́ ká lo bẹ̀ dáadáa o torí pé àwọn tó lọ ilé ayé lánàá dà wọ́n ti lọ àwọn tó lọ ilé ayé dà wọ́n ti lọ kò sẹ́nì kankan wọn mọ́ àwa tá a wà ń bẹ̀ lónìí ẹ jẹ́ káwa náà ó ṣe dáadáa ẹ jẹ́ ká lo pò wọ ẹ jẹ́ ká lo àyè wa dáadáa gbogbo ohun tọ́lọ́run bá gbé wa sí ipò tá a bá ní àyè tá a bá ní ẹ jẹ́ ká lò dáadáa torí wípé ọlọ́wọ́n ọba nìkan náà ló mọlẹ̀ tí ó mọ́la èèyàn lè wò wípé òun fẹ́ yan ọmọlàkejì ẹ̀ jẹ́ ipò òun ní agbára lórí ọmọlàkejì ẹ̀ láti lò ó lé lórí àmọ́ ọlọ́wọ́n ọba wá ń kọ́ tó lágbára lórí gbogbo ẹ̀dá ọlọ́run tó ní ipò lórí gbogbo ẹ̀dá ọlọ́run tó lè lo ipò lórí èèyàn tó dá níbo la wá fi tiẹ̀ sí àmọ́ gbogbo ìyà gbogbo ipò tá a bá ti wà ẹ jẹ́ káwa náà ó lò dáadáa ẹ jẹ́ ká sì ní ẹ jẹ́ ká ní ìbẹ̀rù ọlọ́run wípé ìbẹ̀rù ọlọ́run ló ṣohun gbogbo láyé yìí ẹ ká fi ìbẹ̀rù ọlọ́run ṣe gbogbo tá a bá ṣe o torí pé ọ̀rọ̀ òní ó ń padà bọ̀ wá dìtàn bó bá di lọ́la ẹ̀yin èèyàn mi ẹ ká ṣe rere torí pé rere ó pé o ìka náà sì rèé yóò pa àwọn tó ń ṣe é àmọ́ èmi mọ̀ wípé ọlọ́wọ́n ọba mi ò sùn ọlọ́wọ́n ọba mi ò tògbé ojú rẹ̀ sì wo gbogbo ayé káàkiri ó ń wo gbogbo ènìyàn torí tó pamọ́ lójú èèyàn kedere báyìí náà ní lójú ọlọ́wọ́n ọba ẹ jẹ́ ká ṣe dáadáa ìwọ tó o bá rò lágbára onípò fẹ́ lò lórí ọmọlàkejì rẹ bẹ́ẹ̀ ni ó mú ọ kò sẹ́ni tí ó mọ kò sẹ́ni tí ó bí ọ́ à rántí ọjọ́ àsìsùn rántí pé ọlọ́wọ́n bá ń bẹ lókè tí ó bí gbogbo wa ọlọ́wọ́n bá ń bẹ lókè tí ó bí gbogbo ẹ̀dá fún tá a bá gbélé ayé ṣe ipò tá a bá wọ ẹ̀mọ́jà á lò nílò ibi lórí ọmọlàkejì wa àwa tá a sì ń ṣe kéńtà ọmọlàkejì wa náà tó jẹ́ pé tọmọlàkejì wa bá ti ń ṣe nǹkan rẹ inú ọmọ bí a ni àjọ ní ṣọ́ọ̀bù papọ̀ ẹjọ́ ń ta nǹkan kan náà inú ọmọ bí ọ ni bó ọmọ sáré kiri ọmọ sáré káàkiri láti lè bá tẹnìkejì ẹ jẹ́ kó mọ̀ bá a tà kọ́wọ́ rẹ̀ ọmọ bá a yọjú sí ẹ lọ ẹjọ́ dálé iṣẹ́ kan lẹ̀ ẹjọ́ nílé iṣẹ́ kan náà wá ń sáré káàkiri pé àfiwọ́ àfiwọ́ àfiwọ́ ìwọ nìkan kán mọ̀ ọmọ nǹkan ọmọ làkejì kìtì ọ̀ta ẹ mọ̀ ṣe ń so ọjọ́ kan ń bọ̀ ọjọ́ ẹ̀san tọ́lọ́wọ́n bó sọ fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ó ní èmi ó ní èrè mi ń bẹ èmi ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú èrè mi sì ń bẹ fún gbogbo ẹnikẹ́ni bó bá ṣe ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ sí ẹ jẹ́ káwa náà ronú wò lónìí alágbára ayé rọra ẹ rọra tẹ̀lé ayé ẹ wọ́n ní kinní kan tó ṣe kinní kan lánàá ẹran ló fi jẹ ọlọ́run ọba yóò ṣàánú fún wa ẹ ṣeun ìyá mi princess ade wọ́n ní yorùbá with àbòsí and ìlara ẹ ṣé crown adéoyè mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò ní ìyẹn ọlá ọládùnjoyè akíndúró mo rí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò abala ọ̀rọ̀ ìṣítí wa ibi tá a fi mọ náà lónìí lórí ọ̀rọ̀ Yínká Ayéfẹ́lẹ́ Ọlọ́run ọba náà ni ọba olùbùkún òun lọ́ba olùpèsè òun lọ́ba tí ń rọ ẹ̀dá lójú òun lọ́ba tí ń pèsè fẹ́ dá mo mọ̀ pé yóò ṣe orí àṣepẹ́ ẹ̀ nínú ayé wọn àti nínú ayé gbogbo wa náà lágbára ṣe Èdùmàrè ẹ má bá a bẹ́tọ̀ bọ̀ náà ní abala kejì lórí ètò tí mo pè ní abala ìdílé aláyọ̀ ibẹ̀ láti máa ń gbé àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ẹbí tá a máa ń gbé wá láti bá wa dá sí i àwọn tí wọ́n ní àdojúkọ kan nínú ìdílé wọn nínú ẹbí wọn òun náà ni a máa ń gbé wá sórí ètò yìí pé ká fi ṣàríkọ́gbọ́n ká sì tún gbà wọn náà nímọ̀ràn ọ̀nà àbáyọ sí nǹkan tí wọ́n gbé wá fún ìṣòro wọn láti bá wa dá sí i òun náà ni a máa ń gbé wá ní abala ìdílé aláyọ̀ ẹ̀ à ń bọ̀ náà ìyá mi á ní àdìsá wọn ní very sure law of karma bẹ́ẹ̀ ni o ìyá mi crown adéoyè ṣe mo dúpẹ́ law of karma ni kò sáṣegbé ayé ìgbà kan lèèyàn ṣe àṣegbé àṣegbé ò sí mọ́ láyé òde òní ìyìn téèyàn bá ṣe báyìí kódà yóò lọ jókòó déèyàn ń bì kan ni gbogbo òwà tó bá wù ìṣe tó bá ṣe yóò jókòó dé òun bì kan ni ìjọba ti ráyè báyìí ọkàn lọ bá ń bẹ̀ ni bí òkúta jù síwájú ní ìwà èèyàn bó bá pẹ́ béèyàn bá ti ń rìn lọ́jọ́ ọjọ́ kan yóò dé bẹ́ẹ̀ Eh, bàbá mi ọlá univ wọ́n ní there is no government in Nigeria bàbá mi eh, gẹ́gẹ́ bí nǹkan tí ìyá wa Rosemary sọ lẹ́ẹ̀kan wọ́n nínú speech tí gómìnà tó give lẹ́nìí wọ́n ló sọ wípé òun ò mọ nǹkan kan tó ṣẹlẹ̀ o níléeṣẹ́ Ayéfẹ́lẹ́ wọ́n ló sọ pé òun ò mọ nǹkan kan nípa rẹ̀ ẹ jọ̀ọ́ ta ló wá wọlé iṣẹ́ Ayéfẹ́lẹ́ o nígbà tí ìjọba ò bá mọ nǹkan kan pa ẹ̀ tí wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ gbọ́ ta ló wá wọlé iṣẹ́ ayéfẹ́lẹ́ hmm, ta ló wọlé iṣẹ́ ayéfẹ́lẹ́ ẹ̀yà mi kra wọ́n ní bẹ́ẹ̀ ni o hmm, wọ́n ní aniki queen ọmọ oge mòkìyìn ẹ káàbọ̀ sórí ètò ìbísọmí adébíyí ẹ̀ṣẹ́ wẹ́là ọlá mòkìyìn ẹ káàbọ̀ sórí ètò ta ló wá wó bẹ̀ nígbà tí gọ́vnà ní òun ò mọ kankan pa rẹ̀ ta ló wó bẹ̀ ọlá rasheed ẹ ṣé mo kí yẹn káàbọ̀ sórí ètò. hello ìbílẹ̀ rédíò ẹ̀ màkàlẹ́ ni tó wà lójú òpó àmàkálẹ́ oṣù ọ̀pọ̀. a ah, bàbá mi ẹ̀ màkálẹ́ sà ẹ̀ka lẹ́sàn ah tó mo kúkú ṣe tolúwa ẹ wò ó ètò ní ọlọ́run náà ló ń bá wa tò ó ẹ ṣeun ṣeun bàbá mi. ọlọ́run bá wà lọ́wọ́. àmín àmín <clears throat> tó ọ̀rọ̀ náà rèé o mo ní ṣó yẹ kí ṣé kò yẹ kí wọ́n compensate Ayéfẹ́lẹ́ àti pé kírù kan báyìí ó tó ṣẹlẹ̀ ìgbésẹ̀ òun lè kí ìjọba ó ti gbé ẹ̀ ṣé kò yẹ wọ́n ti wáyè kan fún un àmọ́ wọ́n nínú speech tí gómìnà give lónìí wọ́n ló sọ pé òun ò mọ̀ kankan nípa rẹ̀ yeah according to nǹkan táwọn wèrè kí èmi máa tò wọ́n wèrè hmm. nǹkan tó lè rí gbogbo nǹkan tó ń sọ lónìí hmm. wọ́n sọ bí gbàgbọ́n máa sọ pé láti láti àmì hmm. làwọn ti ń kọ lẹ́tà sí gbogbo àwọn tó ní bíódì lọ́nà ọbẹ̀ yẹn àtàwọn tó ní stúdíò gbogbo ẹ̀ wọ́n kàn ń sọ̀sọ̀kúsọ bọ̀ kọ́sàn tèmi ń bèrè ní pété mi ò understand nígbà tó ń wú ibẹ̀ yẹn. Hmm. àwọn mọ́tò tó fi wú ọbẹ̀ àríyàn kọ̀ọ̀kan tèkì píṣọ̀ yẹn. ẹ̀yin náà wò ó torí wọ́n ní aago mẹ́fà ni wọ́n jí débẹ̀. bó ṣe wọ́bẹ̀ yẹn táwọn èèyàn ò dẹ̀ lè ká wọn mọ́bẹ̀. at least ní nàìjíríà aago márùn-ún aago mẹ́fà àwọn èèyàn ti máa kọjá lọ lójú títì. ní òṣèré títì ìbẹ̀rẹ̀ máa ń dá. Hmm. yẹ títì ìbẹ̀rẹ̀ máa ń dá tó tó di pé àwọn èèyàn gbàgbẹ́ wọn máa aago mẹ́fà bọ̀ sí aago méje ni ẹ̀bà àwọn tó máa ń ná èkó tó ń kó èrò lọ ìlú tó máa ń travel ẹ̀bà àwọn ti máa ń wà nílẹ̀. wọ́n lè dúró kò lè tún máa dúró gbogbo bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn máa ń ta gan-an àwọn mọ́tò tó bá bọ̀ lẹ́kọ̀ọ́ tó bá wà lẹ́yìn àdáta ẹ̀ kò sẹ́ni tó máa tún síbẹ̀ níta nìyẹn bí wọ́n ṣe rí píṣọ̀ wọn wọ́n ṣe rí ọ̀kọ̀ọ̀kan mú wọn ìyẹn gan ni nǹkan tí òye ni bọ́dẹ̀ ti dá gbogbo iléeṣẹ́ wọn fún tíráìbù ẹ̀ out of that place. Hmm. that's what i don understand bọ ìyẹ́dẹ̀ ti ṣẹlẹ̀ ní bọ̀sọ́ wá rí ọ̀rọ̀ nàìjíríà kò sí ẹ̀dá àlàyé kankan tó lè trust nàìjíríà government hmm. so tí wọ́n bá tó fún àwọn ọmọ kankan ń pa ẹ̀ so ó ní pé pé tó bá di láàárọ̀ la tó bá lọ wó gómìnà ọ̀fíìsì wọ́n á sọ pé wọn ò mọ bó ṣe wó wọn ò mọ kankan ń pa hmm. àbí tó hmm. option wọ́n sì lè dílé yẹn kọ́ bó ṣe wo yẹn wọ́n sì lè túṣe. ṣé pé àtúnṣe sì lè àtúnṣe sì lè balẹ̀ yẹn bó ṣe ti wó yẹn. definitely but táwọn ìjọba ọba gbà pé àwọn làwọn wo tọ́tọ́ bá gbà pé kí ayé fẹ́lẹ́ kó rì mí níbẹ̀ then a sì lè túbẹ̀ ṣe. Hmm. kò yẹ lóògùn. àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ wọ́n ní wọ́n sọ pé ní Monday ganan ṣì fẹ́ lọ sí court ọlọ́run wọn tí ì lọ sí kóòtù wọn tí ì lọ kóòtù ojú ìlú àbọ̀là ni ṣẹ̀gbọ́n bá àwọn náà kẹ́bà àwọn náà ti sọ wọ́n ti gbé wọn ọmọ ọ̀kọ̀ọ̀kọ̀ ń pa ẹ̀. ọlọ́run ṣàánú fún wa. pé àwọn kan sì kọ lẹ́tà ni wọn ò dẹ̀ tí rí gíláàsì kò yẹ ní sùn àwọn náà máa dìfẹ́ǹd ara wọn because wọn mọ̀ pé ń jẹ́ ìtàkùn wọn mọ̀ pé tó máa ṣe nǹkan tó rọ̀ǹda àwọn ìtàkùn eh, gọ́ọ̀mẹ̀ntì máa ń ṣàkíyèsí. So they have to defend themselves. kò yẹ lóṣù tó àwọn náà pè mà àwọn náà máa ń pè ní olóṣù. so nǹkan tó ní kàn níbẹ̀ ni pé kọ́lọ̀ kan tí wọn ká máa gbàdúrà náà ni kò sí kankan tó wà nàìjíríà rárá a ní without have a good leadership without have government without have great guys àwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì gan olè ni wọ́n ah. látà lọ́ta tó sọ̀rọ̀ sẹ́yìn ní pásítọ̀ kankan tó sọ̀rọ̀ bóyá tí wọ́n ti sọ pé bóyá àwọn fẹ́ lọ bẹ̀ wọ́n lọ gbàdúrà fún. pásítọ̀ wo ni nígbà tó pé àwọn gbogbo fún àwọn olè ní wọn. Hmm. yẹ mama ọ̀rọ̀ okùn nìkan tó mo máa san ṣọ́ọ̀ṣì kò sí nǹkan mi san san ṣọ́ọ̀ṣì nínú sẹ́tíọ̀tì wọn léde wọn láwọn wó àpámẹ́ǹtì adébóyè kan lọ́nà ọ̀bẹ̀ kìnnìkan kìnnìkan sọ̀rọ̀ nìyẹn tó bá tẹ̀ wú nínú gbogbo ìtọ́sílẹ̀ adébóyè ní tó hmm. fẹ́ mọ̀ bí àwọn owó nǹkan kan ni. àbí. èló ni ayébọ́lá ń pa lọ ní lóṣù lánàá ẹ mọ iye tó pa ní rìdíìmù bẹ́ẹ̀ ni. ọlọ́run ọba ò ní ní ọ́fìrìn ní ọ́fìrìn lásán. yẹ hmm. so kí la wá ń sọ kò síjọba nǹkan tó kàn gbé mi lọ́rọ̀ àwọn nàìjíríà ni pé the master wo tán bá ti yà jẹ wá àwọn èèyàn náà ti máa jáde lọ́dún ibo wọ́n tó jẹ́ kí n sọ pé àwa gọ́gá ẹ̀dẹ̀ the problem for ourselves hmm. ṣe báwa là ń dìbò fún ọ tá a bá dìbò fún wọn kọ́ kí wọ́n fẹ́ ṣe hmm. kò sí nǹkan tó máa fi wá ṣe ìgbà wọn kan sì máa jáde. wọn ṣáàjì máa wá wọ̀yàn ní yàrá. ọ̀pọ̀ sí bó ṣe di òkè bá tí ó sọ ń sọ wọn ní buhari ò dáa buhari ò dáa buhari dé nàìjíríà ti báwọn kan ló sì lọ pàdé ẹ̀ wọ́n lọ wẹ́kọ̀ọ̀mù ẹ̀ hmm. ẹni tí ẹ pé lọ tọ́jú ara ẹ̀ hmm. ó wá tó padà bọ̀ ẹ tún lọ wẹ́kọ̀ọ̀mù ẹ̀. wọ́n tún kọjọ́ wọ́n tún kọlù lọ́ba láì ṣe pé láì ṣe pé lọ mẹ́kà àbọ̀ lọ Jerúsálẹ́mù. tí kò parí lẹ́rìn ni ó parí lẹ́rìn náà ẹ̀rọ náà tó dùn mọ́ bọ̀ so àwọn kan máa wà wọn ò ní gba ti Buhari àwọn kan dẹ̀ wà wọn máa gba ti Buhari hmm. so ọ̀rọ̀ dàtí ojú mo tún sọ wípé ẹ ti ń rò lùdó wa for the past since nineteen sixty the hmm. same caucus hmm. ẹ máa kúrò ní pátì kan ẹ máa join another party the same lẹ́yìn méjèèjì. bẹ́ẹ̀ni ẹ tẹ̀ ṣe fàyẹlẹ̀ fáwọn yúùtì náà òkè ẹ jẹ́ ká àdúrà pé àwọn yúùtì ò mọ́ṣe ẹ jẹ́ káwọn náà tẹ̀lé olùfọ̀nù lá twenty thirty years. àbí kí wọ́n tiẹ̀ bọ́ síbẹ̀ náà wò kí wọ́n tiẹ̀ ṣé wò kí wọ́n wo bí ó ti rí. how old is Gowon nígbà tó rú Nàìjíríà iye twenty nine years old. àwọn hmm. oṣù Ọbásanjọ́ wọn lọ Ọbásanjọ́ rú Nàìjíríà iye thirty nine years old. Hmm. so someone like me if you are telling me my age mate for no rule Nigeria I'm over 39. I'm not 39. Abi? Over people rule Nigeria because 39 years old. Hmm. So why are you now saying that we cannot rule Nigeria? Adẹ̀ láwọn ọmọ tó jẹ́ wípé aláwọn ọmọ tó jẹ́ pé wọ́n lọ́pọlọ náà tó jẹ́ wípé political kìíní ni wọ́n lọ lọ kà nílé ìwé tí wọ́n dẹ̀ lọ́pọlọ eh, tó jẹ́ pé wọ́n dẹ̀ eh, jẹ́ bí bóyá bí ọmọ thirty five thirty seven. Wọ́n ò ní fún wọn láyè gbogbo nǹkan tá à ń sọ ọ́n sí tọ́ bá tẹ̀ ń gbọ́ kò rọ̀ wọ́n hmm. kò ṣe é rìn tí wọn ò jà náà kí ìgbà tájúbù ní bá kúrò ní alẹ́ jókòó sí amẹ́ríkà hmm. onílé ní amẹ́ríkà onílé ní amẹ́ríkà ló ti kàwé owó tó máa fi jẹun tó máa fi kú wà lọ́wọ́ ẹ̀ kò sọ wọn máa fún lówó tíjọ́ tó bá máa fi kú ni. Hmm. ó ní ó ní màmá mi á ní àdìsá ń sọ. One is today that they wanted to sit in court according to the one of the letter I read from one of the posted on social media. Wọ́n lè mí ni wọ́n ṣe sọ wípé wọ́n máa sit in the court fún. Ṣé ìwádìí ọgbọ́n wọn sùn? Wọ́n mọ̀ pé nìyẹn lọ sí court. Lọ́wọ́ lọ ṣe iṣẹ́ yẹn. Èdè yóò di court má lè rò lẹ́nu. Wọ́n wá sọ pé àwọn ọmọ kankan pa ẹ̀wọ̀ bẹ́yà ìdáyé bẹ́lẹ̀ ṣẹ̀ ni o. Àbẹ́ ìdáyé bẹ́lẹ̀ ń dájà ni o. Àwọn ló lọ ṣe orúkọ bẹ́yẹn. Ẹ jọ báwo ni nígbà tí gọ́ọ̀mẹ̀ntì máa ń sọ fún wa sáwọn ọmọ kọ̀ọ̀kan pa ẹ̀ hmm. tó dẹ̀ bí ìlú ẹ̀kọ́ lọ sí kóòtù hmm. ṣùgbọ́n adájọ́ rẹ̀ sọ pé à ah, ta ló lọ wó fújì ìbàṣẹ sọ̀rọ̀ lórí. ẹjọ ta ni wọn fẹ́ mú ta ni wọn fẹ́ wá lọ tí wọn fẹ́ mú. so kéésù àjẹrò gbé kí la fẹ́ ta kí la kí la fẹ́ sọ̀rọ̀ lórí next month ṣèbí stílẹ̀ kan fẹ́ sọ̀rọ̀ lórí náà ti lọ wó dajì ẹ̀yìn. oh my god. ẹ ti ní ìsìn pé ọlọ́run nìkan lọ̀rọ̀ wá yé nàìjíríà ah. kò yé ara gan fúnra àwọn èèyàn wá ní àwọn èèyàn wá ní kà nínú. àwa náà ní pọ́blẹ̀mù ara wa hmm. because ibrahim ti wà over ten years. àbí náà. Eh, kí ló ń kọ gómìnà tó wà lórí oyè kó tó di akálà yẹn. ṣé kò ń ṣe Lamade Shina. òun ló wà fún rẹ. Hmm. is he not a government. Hmm àbí. okay so it means Nigeria are telling us pé tí tí àpò is not working in Nigeria ṣé nǹkan tó ń sọ fún wa nìyẹn sìn. Hmm. so tẹ́fà wọ́n sọ fún wa pé ibi tó pé nǹkan tó wà nínú plan nìkan náà kọ́ síbẹ̀ hmm. nǹkan tó ń sọ ọ́ sí nìyẹn èmi gbọ́ yẹn lónìí. pé nǹkan tí wọ́n yà sínú plan ẹ̀kọ́ ni wọ́n kọ́ sórí ẹ̀. nǹkan náà kọ́ síbẹ̀ ṣètòrí ọ̀ṣẹ́ tó lọ́nà tó fi gbégbà that is the reason why they are asking them to That's exactly what they write to them, but there's no response. Hmm. And everybody mọ̀ pé tó o bá fẹ́ kọ́lé gan nǹkan tó o kọ́ sínú plan tó bá yàtọ̀ sí nǹkan tó o kọ́ sínú ilẹ̀ ilẹ̀ lè di wàhálà lọ́la. Bẹ́ẹ̀ni. yẹ yín sìn? Hmm. So àwọn fúnra wọn mọ̀ nǹkan tó ń ṣe so nǹkan tí mo kàn mọ́ ní títà kọ̀ǹtínú ká máa gbàdúrà ọlọ́run bá ràn án lọ́wọ́ ẹgbẹ́ ọlọ́run máa ti gbájọ lọ but nǹkan tí wọ́n kàn mọ́ ní pé one day one day they will leave this world. Hmm yẹ wọ́n máa lọ ńjọkànjọ kan kí ilé kéèké nǹkan tó ń fi ilé fáwọn ọmọ wọn. Hmm. because gọ́ọ̀mẹ̀ntì wà fún òbí bẹ̀rẹ̀ ṣèbí gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mọ̀ ni. ok ah, wọ́n ní ládọjà ni wọ́n ní ládọjà ló wà ń bẹ̀ kí akálà tó débẹ̀ wọ́n ní ládọjà ni eh, ẹ ṣe wo mọ́tòlálé àlàdé mọ́tì ẹ ṣe. ṣèbí gọ́ọ̀mọ̀ nígbà yẹn hmm. ṣèbí is honestly Nigeria government. so are we going to say that he, he doesn't know what he's doing at that time. Hmm àbí ó ṣàmọ nǹkan tó ń ṣe nígbà náà kó náà tó lè filẹ̀ yẹn lẹ̀ fún yàn. so why can't Nigeria government go back to that document why are they disturbing the guy hmm. and besides besides that the guy is very disabled hmm. èèyàn tó ń jókòó sórí wíṣẹ àtọ́gbá tẹ̀lé òyìnbó lọ tó ń fọ́ ọmọ fún ah. lówó ó tún ń pa àwọn èèyàn lówó tó ń bá àwọn èèyàn. bàbá mi wàhálà yìí yóò mọ gbádùn níbi ìranú ṣúgà yóò mọ jẹ yóò tún ní kí ara tí yóò mọ wá tọ́jú ẹ̀. ok tó wá ìtí wọn lè fi lọ bá ládọjà sí ládọjà ṣùgbọ́n ṣì wà láyé kò sí ìyá ṣèbí gbogbo fáìlì ẹ wà mẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. so kí ni nígbà tí ládọjà á àpúrò ẹ lẹ́yìn ìgbà yẹn ó kó lẹ àkàlà àdébẹ̀ àbí. bẹ́ẹ̀ni. àkàlà kó mbẹ́ tó gbogbo ìgbà ah. yẹn kò sí nàìjíríà ò rí gbogbo yẹn pé nǹkan kan wà ní pẹ̀lú bí studio yìí. Hmm. ó ṣe wá jẹ́ àkókò yìí gangan lẹ́wà rí pé nǹkan kan rọrùn tó wọn ní kòkòrò dídẹ̀ pẹ̀lú ẹ̀fọ́ lọ́wọ́ ìyàn tó bá súnmọ́ yàn náà ló ń ṣèyàn. ayéfẹ́lẹ́ náà ti sọ ó ti ní lára àwọn Nigerian broadcasting eh, kìíní ọ̀nà àwọn náà wà bẹ́ẹ̀. ẹ so àwọn because eh, láyé lájọjà kò ní problem láyé akálà kò ní wàhálà ó ṣe wájú ẹsẹ̀ òun. ó ń ṣe tiẹ̀ lọ ni. bẹ́ẹ̀ ń gbà pé adúmọ̀bí kan tún débẹ̀ adúmọ̀bí tún lọ bá ń bẹ̀ pé wọ́n sọ pé kò ní yẹ akínmọ̀bí lọ sínú stúdíò yẹn ó sọ pé wọ́n gbọ́dọ̀ ìfún ìgbà. mo rí níjọ́ tí wọ́n ṣe interview fún fún wọn ni. Uh-huh. so láti gbà yẹn láti bẹ̀rẹ̀ sí mọ́nítọ̀ gbogbo pé kìlú yìí nǹkan tó wà ní plan kan ló wà ní kìlú kan ah, kìlú kan kí ló tí wọ́n ṣe láti ten years ago. pé àṣàdúró nǹkan tó rí ìmọ́lẹ̀ ń bí nì pé àṣàdúró nǹkan tó gbé kalẹ̀ rèé wọ́n ló kọ́lé yẹn kọjá ilẹ̀ sí kinní kan kìnìkan wọ́n ní nǹkan tó wà ní plan yàtọ̀ sí nǹkan tó kọ́ síbẹ̀ fẹ́ gbọ́rọ̀ kí lè fẹ́ ṣe ń bẹ̀ yẹn kò sí nǹkan fẹ́ fẹ́ ṣe. nǹkan tẹ́mi náà wá ń bẹ̀rẹ̀ ń sìn ni pé ìgbà tí wọ́n ti wó bẹ̀ yẹn sí ẹjọ́ tán bá wó bẹ̀ yẹn pátápátá kí náà fẹ́ fi ṣe ṣé shopping center náà fẹ́ wọn àbẹ̀ wọ́n fẹ́ sọ di títì náà ni. àbí. kò sí nǹkan tán lè ṣe síbẹ̀ onímọ̀ òkú ni ibi tí tọ́pà tó wà nàìjíríà ṣé nàìjíríà gọọmẹ̀ ló ní ni èèyàn tó wà South Africa ló gbé wá nàìjíríà hmm. kí wọ́n fẹ́ ṣe tọ́nà yẹn ọ̀nà tó bẹ́ẹ̀ gbàdí kàǹtàn tá à ń yìí tẹ bá lọ sí ìyẹn sì ibẹ̀ ó dá gan ni. èèyàn máa di orí rẹ̀ mú kọjá abẹ ni. ẹ máa kárí kọjá gbàbẹ̀ nù. ìyá mi á ní àdìsá wọn ní do keep records to go back to pé ṣé wọn ń keep record ṣá. so so nígbà tí wọn bá ti keep record nǹkan tó ń fìyà jẹ wá nìyẹn gbogbo hmm. àwọn náà bá lọ gbé rẹ́kọ̀dì kan jáde ní á tún wọ́n náà kan tó jẹ́ pé wọ́n tún máa tún sọ nǹkan míì tó ń bó la wá ń lọ bó la wá ti ń bọ̀ hmm. so òun náà ló fẹ́ ká sọ fún gbogbo yẹn pé ẹ jẹ́ ká ṣe ìdìbò fún youth lọ́tẹ̀ yìí hmm. ká wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ hmm. ọ̀nà tá a lè fi lé wọn nìyẹn ìkọ́ tá a bá ṣe bẹ́ẹ̀ á wọ̀n ní lọ tẹ bá wo Ọbásanjọ́ láti ìgbà tó ti wà tó ti jẹ pẹ́sidẹ̀ntì Nàìjíríà títí di ọjọ́ ìní lóṣù ìrú wa àtìgbà tó jẹ́ pẹ́sidẹ̀ntì o àti ìgbà tí òun lòlò àgbà tó wà ní ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ni. ìgbà tí jáde ní ẹ̀wọ̀n bá rí àbàṣà ẹ̀bẹ̀rẹ̀ àbàṣà tó kú kálá òkú ni òun tí ń bolo òun wà báyìí. Hmm, láti gbà yẹn wọ́n ti ń lò wá dìsí òun ló kúrò ní PDP tó wá sí APC hmm. ó tún ti dìkáàpù kúrò ní APC. ó ti bọ́ sí PDP padà. ṣètìlẹ́ ìfẹ́ the same kind of ló ṣe olúwa. you will never see them come out and say the truth. Hmm. The only after their self mo rántí mo wà nàìjíríà ní december to february hmm. mo lọ sí mo lọ sí ìbàdàn ìkan nínú ọkàn mi tọ́nà ó wá kọjá bọ̀ àwa wà ní traffic hmm. tẹ bá rí bí àwọn eh, mọ̀pó yẹn ṣe kókò bókò síta. ọlọ́run ọba o. wọ́n na wọ́n na wọ́n na mọ́tò pẹ̀lú àwọn èèyàn pé kán kúrò lọ́nà. Hmm. mo wá mo wá ń bèèrè mọ̀pó yẹn mo ní kí tán nà yàn ó ní because ọ̀gá is coming. Hmm. kẹ́ẹ́ jẹ́ nínà ni wá jẹ́ nínà ni wá kànkan kúrò lọ́nà ọ̀gá fẹ́ adé adé wà ní kọ́ everybody wọ́n lè wá páàkì wọn hmm. wọ́n lè yẹn kọjá lọ wọ́n lè lọ. Hmm. anyway so meanwhile tó bá ìlú yìí ni ó ò lè ṣòro nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ ṣeun bàbá mi ojú òní tì yín ọgá ìlú òní bàjẹ́ o àmì ọgá kó máa ràn wá lọ́wọ́ nàìjíríà ẹ sometimes tí ò bá jẹ́ pé ó jẹ́ bó ṣe jẹ́ gan-an kó má fúnra pé ibi tó bílíọ̀n èèyàn lè lọ́ọ̀bẹ̀. àbí péyàn ṣáà ní láti lọ́mọ ọbẹ̀ lẹ́wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kí lèèyàn lọ sí nàìjíríà yẹ kó má kàn dà pé bóyá ibi tó ń bí náà ibi tí wọ́n ti kàwé ibi tí wọ́n ti dàgbà hmm. yẹ kí pé ṣe ni orí tí wọ́n kò sí nǹkan tí wọ́n lọ ń ṣe ń bẹ gbogbo nǹkan tá a ti sí nàìjíríà yẹn kò ní nírè. Ah. àwọn ọmọ tẹ bí síbí gan ṣé wọ́n tẹ̀lé yín lọ. Ah, ẹ fẹ́ mú wọn lọ ṣọlúdé gan lásán wọn máa complain. Oh, ìyá mi mo tẹ bá lọ nàìjíríà sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ṣe ń sọ̀kalẹ̀ nínú plane báyìí lọ sí mo máa bó òun airport yẹn kẹ̀ máa kọ́kọ́ rìn sí yín náà bẹ́ẹ̀ bá wá já ìṣèta lẹ́ máa máa rí traffic lẹ́ máa máa ráriwo ọ̀nà òdá gbogbo òdá ah. àwọn gómìnà yóò rí rẹ o hmm. ẹni tó kọ́ tó kọ́ nílẹ̀ máa wá káàkiri. Ah. àní tẹ bá rí lára àwọn ọmọ mi kan ní nàìjíríà tó fẹ́ ṣe it ó gbé kinní ẹ̀ lọ sọ́dọ̀ ayéfẹ́lẹ́ ó ní láti sọ wípé àwọn kinní àwọn lẹ́tà àwọn tó wá ṣe tó fẹ́ ṣe it gan-an tó wà lórí tébù ẹ̀ wọ́n ló mm. lé ní ó lé ní ó lé lọ́ndrẹ́dì tó yá páyé fẹ́lẹ́ òtí ètí ìráyè bó ṣe fẹ́ sẹ́tẹ̀ ní pé kó tún gbà mí wọlé ẹ̀yin náà wọ́n orúkọ yẹn ibo níjọba dá sílẹ̀ láti lè sọ pé kí wọ́n lọ ṣe káwọn èèyàn ráyè lọ ṣiṣẹ́ ńbẹ̀ lọ ṣe àìtì. ẹni tí ò lẹ́sẹ̀ tó wà lórí wíṣẹ́ ah. tó ràn yàn lọ́wọ́ tó ń sanwó fáwọn èèyàn tó bá tẹ̀jẹ́ lóòótọ́ gan ló kọ́lé sórí gọ́ọ̀mẹ̀ntì. kódà ẹ ti ẹ̀rọ tàwọn tí ń jẹ lábẹ́ rẹ̀ sínú ẹ ṣe rò pé ẹni yìí kò fún wa wàhálà ẹ jẹ́ ká ẹ jẹ́ ká gbójú kúrò ah. wọn ò lọ́pọlọ débẹ̀ ah. ṣèbí tó bá jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ń fọlọ́wọ́ sìn ṣèbí nǹkan mi là á máa sọ ah. owó mélòó náà fún àwọn disabled ní nàìjíríà wọn ò fún yàn kankan lówó náà so they are failure they are failure hmm. ìkọ́nà ní gbogbo wọn hmm. kò sí yàtọ̀. tó ọlọ́run ọlọ́run ó kó wa yọ bàbá mi ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun ṣeun mo dúpẹ́ bàbá mi ò ẹ ṣe ojú ọ̀nà sí mi ẹ ṣeun tó ohun náà ni bàbá mi ti sọ kódà wọ́n mú lẹ́sẹsẹ wọ́n nà ń bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa ni bàbá mi ọlá rasheed mo kí yín o wọ́n ní ìyá àbàdàn kí ni sóò rẹ o sóò sóò sóò ni ìyá mi crown adéoyè wọ́n ní imagine how is that possible láti sọ pé wọn ò mọ̀ nípa ẹ̀ ṣe ààrẹ ṣẹ́gun akínúoyè wọ́n ní this is very sad and things have to be going on in Nigeria like this when the Nigeria government is just wicked and actless pé àwọn àwọn ìjọba wa pé wọ́n dájú wọn nẹ́mi ọlọ́run wọn lọ́kàn téèyàn fi téèyàn fi lè sọ pé ah ọmọlàkejì ẹ̀ rèé èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ ro tiẹ̀ náà mọ́ tiẹ̀ ìyá mi Annie Àdìsá wọ́n ní gbogbo wọn ló ń gbọ́ nǹkan tí wọ́n sọ lórí rédíò wọ́n ní oyè ìdílé ni oyè ìdílé wọn ní o ẹ jẹ́ kí wọ́n máa rotéètì ẹ̀ tó kàn máa rotéètì ẹ̀ lọ́ní Chris Gbèrò ẹ ṣé mo rí yín ẹ káàbọ̀ sórí ètò Rosemary ẹ ṣeun Tọ́láyọ̀sí ẹ ṣé abíára adéjọkẹ́ àbọ̀lọ́rẹ ẹ ṣeun ṣe mo kí gbogbo yín pátápátá pé ẹ ṣe tẹ́ bá dá sí lórí ètò tó ọlọ́run ọba kó ṣàánú ìyá mi kan wọ́n pè mí lórí messenger bóyá wọ́n ní nǹkan kan tó fẹ́ sọ ẹ lè pè wá through whatsapp ọlá rasheed ọlá rasheed wọ́n pè mí lórí messenger ẹ studio number lẹ máa pè sí ẹ lè pè sórí whatsapp wa plus four four seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ lè pè sí mi ìmọ̀bi tó ti ń pè wá ọlá rasheed ẹ lè pè sórí whatsapp wa tó bá jẹ́ pé europe àbí nàìjíríà lẹ́wà ẹ lè pè síbẹ̀ olúwa ṣeun photos mo rí ẹ brọ́dà mi o ayàwòrán nù ẹ ṣeun ṣeun mo dúpẹ́ gbogbo yín náà ni mo kíkà àbọ̀ sórí ètò lábala ètò yìí a mú sí ẹ̀gbẹ́ kan ọ̀rọ̀ tá a gbé wá lónìí ní abala ìdílé aláyọ̀ màá sáré nà ń bẹ́ẹ̀ àmọ́ tẹ́ ẹ bá ń pè wọlé ẹ ó lè jẹ́ lórí nǹkan tá a sọ fẹ́ sọ yìí tàbí sàyẹ́fẹ́lẹ́ náà lẹ bá lọ́pọ̀túnìtì láti pè wọlé a máa gba gbogbo ẹ̀ wọnú ara wọn náà ni èyí tí mo gbé wá lónìí lórí abala ìdílé aláyọ̀ láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìdílé tá a máa ń gbé wá táwọn èèyàn máa ń fẹ́ àmọ̀ràn sí ẹ mọ̀ wípé oríṣiríṣi ìgbésẹ̀ náà làwọn èèyàn máa ń gbé tó jẹ́ pé tó bá bu wọ́n lọ́wọ́ tán wọ́n á máa wá solution sí náà ni gẹ́gẹ́ bá a ti máa ń wí pé gbogbo tó bá ń dùn yín ọwọ́ tó ń dùn yẹn má kìbá bí aṣọ ẹgbẹ́ síta àgbẹ̀ síta dandan fẹ́ àní dárúkọ yín àní dárúkọ agbègbè yín nǹkan tẹ́ ẹ fẹ́ àmọ̀ràn lé lórí yẹn gan òun náà láàsọ síta káwọn èèyàn lè gbà yín lámọ̀ràn láti rí ojútùú sí nǹkan tí ẹ fẹ́ ṣe tí ẹ ń fẹ́ ẹ lábala ìdílé aláyọ̀ níbẹ̀ náà ni àákànlù báyìí ohun tí mo gbé wá lónìí ní abala ìdílé aláyọ̀ ẹ àjọfojúsùn ìwò náà ni tí ẹ sì bá mi dá sí ní orí ètò mò ń bọ̀ ná láàrin ìṣẹ́jú kan sí méjì láàjọ gbé síta mò ń bọ̀. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú olúwa ló lè tó. Lord, what a victory. tí a máa ń gbéyẹ̀wò ní abala tá a wà yìí ó tí mo gbé wá sórí ètò lónìí tí mo fẹ́ kí ẹ kájọ fi ojú sùnùkùn wò ẹ lónìí tẹ́ ẹ bá mi dá sí ó náà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin arákùnrin kan àti ìyàwó wọn arákùnrin yìí àti ìyàwó wọn ẹ wọ́n ti fẹ́ra wọn láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ni wọ́n ti ṣègbéyàwó àmọ́ látìgbà tí wọ́n ti ṣègbéyàwó yìí wọn ò rí ọmọ bí ọlọ́run ò tètè fi ọmọ sí àárín wọn àmọ́ àwọn tó jẹ́ ẹbí ọkọ wọ́n ń da ìyàwó wọ́n ń dà á láàmú gẹ́gẹ́ bí alákùnrin ìbọn ṣe ṣàlàyé pé gbogbo ìgbà náà ni àwọn ẹbí àwọn o ni wọ́n máa ń wá tó jẹ́ pé páàhé náà ni wọ́n máa ń kó sí ìyàwó òun lọ́kàn àmọ́ àwọn sì lọ sílé ìwòsàn wọ́n ní kò sí nǹkan kan tó ṣe àwọn méjèèjì àwọn sì tún gbàdúrà sí débi wípé wọ́n ní ọlọ́run ọba yóò sì ṣe ìyanu ẹ̀ ní àárín àwọn àmọ́ arákùnrin yìí wọ́n ní àwọn ẹbí àwọn rèé wọ́n ní wọn fi taratara gbà wípé bóyá ìyanu àbí mírèkù kankan tiẹ̀ lè ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó òun mọ́ wọ́n ní àmọ́ gẹ́gẹ́ bíi pé kùránì àti bíbélì ń sọ wípé ọmọ gbọ́dọ̀ gbọ́ràn sí òbí ẹ̀ lẹ́nu pàápàá ìyá pé nígbà tí ìyàwó bẹ̀rẹ̀ sí ní sọ wípé àwọn ti dàgbà tán ó ṣàrí pé òun ti ń dàgbà ṣé òun ò ní fojú kan ọmọ ọmọ òun ẹ̀yin náà kúkú ti mọ báwọn ìyá wa bọ́n ṣe máa ń ṣe tó pé tí wàhálà bá délẹ̀ tán kò sí nǹkan tí wọ́n ní sọ tán wípé ṣé ò fẹ́ kí òun lọ́mọ rẹ ni kóun tó lọ o ní láti wọ́nà bó ṣe bímọ bó ṣe ṣe gbá bó ṣe ṣàwo arákùnrin yìí wọ́n ní gbogbo pressure yìí gan ti pọ̀ lọ́rùn àwọn wọ́n lára àyàwó àwọn gan ara àyàwó àwọn ò gbá mọ́ wọ́n ní legal wife eh, legal marriage làwọn dẹ̀ ṣe tó jẹ́ wípé eh, ìyàwó àtọkọ bó o bá kú ogbó bó o kú ni bó o bá sùn mọ́ bó o sùn bó o bá jí mọ́ bẹ́ẹ̀ jí làwọn jọ ṣe wọ́n ní làwọn bá wò wípé kò burú tó bá kúkú jẹ́ pé bẹ́ẹ̀ ni ó níyàwó àwọn tiẹ̀ sọ wípé bóyá káwọn kúkú lọ adopt ọmọ táwọn bá adopt ọmọ táwọn bá ń tọ́jú ẹ̀ pé bóyá orí ọmọ náà ni ó pọmọ wáyé àmọ́ tá a bá ní ká fojú inú wò ó àwọn ọkùnrin wa tá à ń fẹ́ yìí nígbà míì ọ̀rọ̀ ọkùnrin ò ṣe é predict nígbà míì bó ti wù kí obìnrin kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣe rábàbà kẹ́ ẹ forí fọrùn ṣe tó síbẹ̀síbẹ̀ ọkùnrin wọ́n ó sì ṣe bó bá ṣe wọ́n ó sì ṣe bó wọ́n ṣe ṣe náà ni arábìnrin yìí ó nígbà tóun sọ jẹ́ ó nígbà tíyàwó àwọn mú suggestion yìí fáwọn pé bẹ́ẹ̀ káwọn lọ adopt ọmọ wọ́n láwọn fúnra àwọn gan náà làwọn sọ wípé àwọn ò pé kó má jẹ́ káwọn adopt ọmọ kó jàjẹ́ káwọn fi ọkàn àwọn sọ́dọ̀ ọlọ́run pé àwọn nígbàgbọ́ wípé ọlọ́run ọba yóò ṣèyanu àmọ́ ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ tárákùnrin yìí tí wọ́n fi wá ń wá àmọ́ tó fi ń fẹ́ àmọ̀ràn báyìí ó ní wípé arákùnrin yìí òde kílọ̀bù tí wọ́n máa ń lọ pẹ̀láwọn ọ̀rẹ́ bíi kí wọ́n lọ kílọ̀bù láftà bíi iṣẹ́ bíi kí wọ́n ṣe gbá ibẹ̀ lárákùnrin yìí nọ́ṣà ti ní àwọn pàdé ọmọ obìnrin kan níbẹ̀ kò jọ pé wọ́n láwọn jọ ń bára àwọn ṣeré àwọn kan jọ ń sọ̀rọ̀ àwọn jọ ń ṣe gbá òun náà ni igi mú ẹlẹ́dẹ̀ ló bá fi wọgbà o ìgbà tí igi mú ẹlẹ́dẹ̀ wọgbà mo ti níyàwó o èmi àtìyàwó mi for better for worse ni o mi ò fẹ́ yàwó o kíní kan àjọ máa ṣeré àjọ máa ṣe gbá náà ni ni wọ́n jọ ń ṣe kò pẹ́ kò jìnnà wọ́n ní lárábìnrin yìí ló bá lóyún fáwọn o wọ́n nígbà tárábìnrin tiẹ̀ sọ pé òun lóyún wọn láwọn ya orí pé láyéláyé àwọn ò fẹ́ yàwó ìyàwó kẹ̀ kò sádéhùn oyún láàrin àwọn àti ẹ àwọn àti ò ládéhùn báwọn fẹ́ ọ̀rọ̀ oyún àbáwọn fẹ́ fẹ́ra àbáwọn fẹ́ ṣe nǹkan kan àwọn kàn jọ pàdé àwọn jọ ń ṣeré ọwọ́ ni kí làwọn fẹ́ sọ kí làwọn fẹ́ wí fún ìyàwó àwọn à ọlọ́wọ́n ọba ṣàánú ọlọ́wọ́n ọba gbà wọ́n àmọ́ ṣe mọ̀ wípé ọlọ́run má jà á kó bìlísì ọ̀rẹ́ ń gbà míì pẹ̀lú àwọn ọ̀rẹ́ téèyàn bá ní àwọn ọ̀rẹ́ wọn ni wọ́n sọ pé à wọ́n láwọn ọ̀rẹ́ àwọn náà sọ wípé èyí tó kúkú gbé sílé látijọ́ èkó bímọ ó tún jàjàlẹ́ nìkan tó bímọ fẹ́ ò tiẹ̀ gbá ò tiẹ̀ dúpẹ́ ò ṣọpẹ́ èyí ṣe mọ̀ wípé béèyàn bá ṣe ń tó dáa tẹ́ ẹ bá ti ń ríyàn gbé òṣùbà fún yín inú tiyín náà mọ̀ dùn ni àbí bẹ́ẹ̀ bá ríyàn kó jẹ́ nǹkan burúkú náà lèèyàn ṣe bẹ́ẹ̀ bá ti ń ríyàn tó ń sọ pé káre ọmọ yìí ó ṣeéṣe kínú èèyàn náà mọ odò kórè èèyàn mọ owú ju iṣẹ́ apá èèyàn lọ mo lérò pé nǹkan yìí náà ló ṣe arákùnrin yìí pé tó kò burú bó o bá bímọ tán èmi ò fẹ́ yàwó o màá máa tọ́jú ẹ màá máa tọ́jú ọmọ ẹ ṣùgbọ́n mi ò fẹ́ yàwó ẹ kó o gbà bó o ṣe wí kó o gbà mí bí mo ṣe wà wọ́n ní èyí náà ni àdéhùn tí àwọn jọ ní pẹ̀lú àwọn ọ̀rẹ́ àwọn pẹ̀lú ọmọbìnrin yìí ní ọdún náà lọ́hùn-ún arábìnrin yìí ó mọ̀ bímọ wọn lárábìnrin yìí bímọ fún àwọn débi wípé ìyàwó ilé ìmọ̀ wọn ní kódà àwọn ò sọ fáwọn ẹbí àwọn kankan torí pé àwọn mọ̀ pé táwọn bá sọ fáwọn ẹbí àwọn ìdùnnú yẹn yóò ti jẹ́ kí wọ́n kọjá àyè wọn wọn láwọn ò sọ fẹ́nì kankan àwọn ṣàṣe lólókù òru <laughs> ọlọ́wọ́n ọba ṣàánú òun kọ̀ ọ̀dọ́

àwọn ń sẹ́ndì owó sí i láti fi tọ́jú ọmọ rẹ̀ wọ́n ní ọdún kìíní lọ ọdún kejì lọ ọdún kẹta wá rèé ọmọ òun ti wá pọ́dún mẹ́ta báyìí wọ́n ní ìṣòro táwọn wá wà nú ẹ̀ báyìí ni wípé wọ́n ní ojoojúmọ́ báyìí náà lóbìnrin ọ̀hún ló fi wá ń bá wọn fa wàhálà ìyẹn ìyá ọmọ yìí ọmọkùnrin náà ni wọ́n ló foyún ọ̀hún bí wọ́n ní ojoojúmọ́ báyìí náà lọmọbìnrin yìí ló fi wá ń bá wọn fa wàhálà báyìí nínú wàhálà táwọn wá kóra wọn sí wọ́n lọmọbìnrin yìí sọ wípé láti ìgbà tí ọmọ yìí ti wọ́n lọ́wọ́ òun wípé kò sí ọkùnrin kankan tó fẹ́ẹ́ fẹ́ òun pẹ̀lú ọmọ wípé tóun bá ti sọ fún tóun bá ti pàdé ọkùnrin kan báyìí tóun bá ti sọ fọkùnrin yẹn wípé ẹ òun ti bímọ kan rí o wọ́n ní ṣe ni eré àìdíà wọ́n ní náà ni wọ́n máa fi sá lọ wọ́n ní màá pè ẹ́ ó máa di pé wọn ò ní pè wọ́n mọ́ tó fi di wípé òun ti déètì ẹnì kíní òun déètì ẹnì kejì òun déètì ẹnì kẹta wípé ẹlẹ́ẹ̀kẹrin tóun tún wá déètì yìí òun ló wá fà tóun fi wá sọ wípé no ó tó gẹ báyìí pé kí arákùnrin yìí kó yá gbà òun gẹ́gẹ́ bí ìyàwó ní báyìí torí pé òun ò rọ́kùnrin tó fẹ́ fẹ́ òun pẹ̀lú ọmọ ṣe ni gbogbo wọn ń gbé òun náà ń gbé òun jù ú lẹ̀ pé òun ò rẹ́ni tó fẹ́ fẹ̀hùn pẹ̀lú ọmọ pé báwo lòun ṣe fẹ́ ṣègbésí ayé òun òun ò ṣáà ní wá máa tọ́ ọmọ kan òun ò ní ti kékeré di ẹni tí ò ní lọ́kọ débi wípé òun ò wá máa dá ọmọ tọ́ àbóhùn ò ní rẹ́ni fẹ́hùn mọ́ tóun ò wá jókòó ó ní wàhálà yìí òun náà ló wá di rògbòdìyàn sí òun lọ́rùn arákùnrin ní bẹ́ẹ̀ sì rèé àwọn ò pinnu láti fẹ́yàwó méjì àti wípé ìyàwó àwọn tó wà nílé kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹnu wo làwọn fẹ́ fi sọ fún ìyàwó àwọn pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ pé arábìnrin náà sì rèé ló tún takú yìí pé àfi kóun fẹ́ òun o torí wípé òun ò rọ́kùnrin kankan tó fẹ́ gbé òun sílé torí pé òun ti bímọ kan rí arákùnrin yìí wọ́n ní wàhálà yìí náà ló wá di gòbè sí àwọn lọ́rùn wọ́n ló di sóònú ẹ̀kú àmúmọ́ra gbogbo àwọn ọ̀rẹ́ tán láwọn jọ ń kóra àwọn kí ń lọ kílọ̀bù wọn ní gbogbo wọn náà ni wọ́n bá wọn bá ọmọbìnrin yìí sọ̀rọ̀ wọ́n ní ṣùgbọ́n nǹkan kan wá ń ṣe àwọn débi pé ó ń fu àwọn lára ni wípé àwọn rí wípé àwọn ọ̀rẹ́ àwọn ó dàbí wípé wọ́n ń sọ̀pọ́ọ̀tì ọmọbìnrin yìí wọ́n ń fún un lágbára sí wípé bóyá kó lè mọ òun dáadáa tóun bá tóun bá lè mọ òun òun ó fi òun ṣèyàwó ẹ àwọn ọ̀rẹ́ tó wá ń ṣe léyìí náà ṣé ká sọ wípé ara abiyamọ ní ń ta wọ́n ni bẹ́ẹ̀ akọ́rẹ́ àwọn lè ṣoríire àbí wọ́n fẹ́ dalé rẹ̀ wú ni ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yìí rèé ó ti wá di wàhálà sí arákùnrin yìí lọ́rùn wọn ò wá mọ̀nà tí wọ́n gbé gbà ẹ dákun kí ni kí arákùnrin yìí ṣe ṣé bóyá kó kọ́kọ́ sọ ọ́ bóyá kó kọ́kọ́ mọ bí ó ṣe pè yàwó ẹ̀ ni kó ṣàlàyé fún yàwó ẹ̀ ni àbí ọmọbìnrin yìí tó wá lóhùn ọ̀rẹ́ èèyàn fẹ́ wọn ń pè wọn jù ú lẹ̀ ẹ jọ̀ọ́ kí ni kí arákùnrin yìí ṣe báyìí ṣé kó wá kó bá ọmọbìnrin bóyá kó bá ọmọbìnrin kó bá wọ́kọ kó bá wọ́kọ tí ó fẹ́ àbí kó rọra gba kámú kó fi ṣèyàwó kejì àbí kó mọ bí ó ṣe ṣàlàyé fún ìyàwó ilé bóyá kó lọ bá àwọn ẹbí káwọn ẹbí méjèèjì bóyá kan kọjọ jókòó kan jọ sọ àbí kí nìkan tí ẹ̀yin lérò pé ọ̀nà àbáyọ kí ni ọ̀nà àbáyọ sí ìṣòro arákùnrin yìí bọ́rọ̀ bá rí báyìí ẹ̀yin èèyàn mi ọgbọ́n wo là máa dá sí o ọgbọ́n wo láta sí bọ́rọ̀ bá rí báyìí ẹ̀yin èèyàn mi ẹ bá dá sí lórí ètò àmọ̀ràn yín náà ní fún arákùnrin yìí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ ẹ lè pè wọlé láti bá wa dá sí zero seven four five nine three five three seven double nine òun lè fi pè wọlé lórí whatsapp wa plus four four seven four five nine three five three seven nine nine òun náà ni owójú òpó yìí ìyá mi á ní àdìsá àwọn gan rẹ́rìn. Thank you. arábìnrin arákùnrin yìí kí làmọ̀ràn tẹ̀yin ní fún wọn àmọ̀ràn wo lẹ lè gba arákùnrin yìí bọ́rọ̀ bá rí báyìí ọgbọ́n wo lèèyàn tún lè ta sí i wọ́n ní bọ́rọ̀ bá wọ́n ní bọ́rọ̀ bá kanlẹ̀ tó wọ́n ní bí bẹ́rù bá kanlẹ̀ tó tún kan òkè ó níbi kan téèyàn tún yiri ẹ̀ sí ẹ dákun ọ̀nà bọ́lá yìí ọwọ́ ilé yìí ọ̀nà wo láàyè ọwọ́ rẹ̀ sí ẹ̀yin èèyàn mi ọ̀nà wo láàyè ọwọ́ ẹ̀ sí kí ni àmọ̀ràn yín fún arákùnrin yìí kí làmọ̀ràn yín fún wọn ẹ bá ń dá sí i lórí ètò kí làmọ̀ràn yín fún arákùnrin yìí ẹ bá ń dá sí i ẹ̀yin èèyàn mi. ìyá mi kíra àwọn adéoyè wọn ní eléyìí tún ga o àbí arábìnrin yìí tó lóun ò rẹ́ni pèun páwọn ọkùnrin ń gbéun lágbèjú lẹ̀ ṣé ká sọ pé rọ́ ló ń pa ni ṣé ká sọ pé rọ́ ló ń pa nígbà tó ọkùnrin nígbà tó obìnrin tó bímọ mẹ́ta gan ti ń rẹ́ni ṣe márẹ́ẹ̀jì fún ṣé ká sọ pé ó ń parọ́ ni àbí ó mọ̀ọ́mọ̀ fẹ́ fẹ́ arákùnrin yìí ni ẹ̀yin èèyàn mi kí ni èrò tiyín. àdúgbò àgbà nìyẹn ìṣàkóso gba ìyàwó ọ̀hún bó ṣe rí pé kó gba kámú kó pe àrò àtọ̀dọ̀ fínú rẹ̀ kó sọ́mọ́ kọ́rẹ́ẹ̀jì kó pe ìyàwó ẹ̀ jókòó ẹ ṣeun ìyá mi oje. ìrírí rẹ fún ẹ bá mi dá sí lórí ètò kí làmọ̀ràn yín fún arákùnrin yìí kí làmọ̀ràn yín fún un ṣé kó pe ìyàwó ẹ̀ ni àbí kó pe ẹbí jọ àbí ọmọbìnrin yìí kó wọ́kọ̀ míì fún pé wá kó kó nǹkan fúnra rẹ̀ kó bá sáàjì fọ́kùnrin. ẹ ṣeun ṣeun princess adẹ́rìnsọ́lá ọ̀ṣìfẹ́sọ ẹ ṣeun o ìyá mi ẹ ṣeun o ní my gorgeous sister ẹ ṣeun gan ni love you too man god bless you èyí àmì á ní ìwọ́n ní kí wọ́n kọ́ ọmọ lùbọ́ kí wọ́n kọ́ ọmọ lùbọ́ pọ̀ mọ́ra wọn ọmọ ayéfẹ́lẹ́ orí rẹ ti dá kò ní bàjẹ́. ẹ̀dá ni wọ́n sọ fẹ́ẹ́ dẹgbẹ́ ẹ̀kọ́ ti tá ọlọ́wọ́ bá mi ó sì ló tún kù fún un. ẹ ṣeun princess adẹ́rìnsọ́lá òṣìfẹ́sọ wọn ní just joining ẹ ṣeun ṣeun fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ wa lórí ètò ọ̀rọ̀ tá a gbé wá lónìí arákùnrin yìí òun àti ìyàwó rẹ̀ wọ́n ti fẹ́ra wọn láti bí ọdún mẹ́wàá àmọ́ wọn bímọ àwọn òbí ọkọ sì rèé wàhálà ti pọ̀jù tí wọ́n mú wàhálà wá mú wàhálà lọ́tún mú wàhálà lọ́sì àmọ́ arábìnrin ìwà rò wípé bẹ́ẹ̀ kọ̀wọ̀n àtọkọ òun káwọn lọ adopt ọkọ ní rárá kò jẹ́ káwọn ó fi gbẹ̀kẹ̀lé sọ́dọ̀ ọlọ́run àmọ́ kò pẹ́ kò jìnnà bóyá ká sọ pé ṣé èṣù ni bóyá ká sọ pé ṣé èṣù ni ẹ ti mọ bíi kí wọ́n kú kí wọ́n darí lọ kílọ̀bù gbẹ́bẹ́ náà ni wọ́n ti lọ ṣe ìsinmi ibẹ̀ náà ṣáàrẹ́ ni wọ́n ṣàtìpàdé ọmọbìnrin kan lọ́wọ́ bá wọwọ́ lẹ́sẹ̀ bá wẹsẹ̀ àmọ́ arákùnrin yìí wọ́n láwọn ṣàlàyé fún un nítòótọ́ pé àwọn ti níyàwó fọ̀bẹ́tàbù ọ̀wọ́ òsì làwọn o àwọn ò fẹ́ yàwó àwọn ò fẹ́ kankan àwọn kan jọ sọmọ ṣeré ọwọ́ ni àmọ́ kọ́lọ́wọ́n bó ṣàánú ìtọ́lọ́wọ́n ọba àwọn níbẹ̀ yẹn jẹ wèrè lọ́mọ yóò bí fún un bọ́ọ̀rọ̀ oyún mọ̀ ṣe yíwọ́ rèé o lọ́rọ̀ oyún bá yíwọ́ lárákùnrin ìbá fárígá pé ẹ níbo ló ti ń gbóyún bọ̀ mo ní wọn ò fẹ́ yàwó wọn ò fóyún o àmọ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti àwọn ọ̀rẹ́ tárábìnrin náà lóun ò lè ṣẹ́yìn òun ò lè ṣe kankan pẹ̀lú àwọn ọ̀rẹ́ táwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé òbí kan òbí kan tún kọ̀ọ̀kan òjẹ́gbà àgbọ̀mọ ni àmọ́ ò ní fẹ́yàwó ní tòótọ́ lárábìnrin náà bá kú lárákùnrin ìwọ́n láwọn náà bá kúkú wò pé tó káwọn gbúgba ká mú fọ́lọ́hún àmọ́ arábìnrin yìí ó ṣe lókú òru pẹ̀lú mi ni o òkú òru lájọṣe ìyàwó ilé mi ò gbọ́dọ̀ mọ̀ ìsì ní jẹ́ káwọn ẹbí mi náà mọ̀ kájọṣe lókú gbogbo ohun tó o bá fẹ́ ní ìmọ̀ ṣe fún ọ wọn láwọn sì ń ṣe wọn ń tọ́jú ọmọ wọn ń fún lówó àmọ́ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọmọ pọ́dún mẹ́ta arábìnrin yìí wá padà wá wípé Mr. alágbájá látìgbà táwọn ò ti fẹ́ ra àwọn ọmọ tóun ti bímọ gbogbo àwọn tóun ń pàdé wọ́n ń gbéhùn wọ́n ń gbéhùn jù ú lẹ̀ ni torí pé òun sọ tóun bá ti sọ fún ọpọ́n bímọ kan wọ́n kàn wá náà ní pẹ́pẹ́ òun ò bá tún ní rí ọmọ nídìí èyí ọ̀rọ̀ dé ayé tòun gan òun fẹ́ àtúnṣe o òun ò lè wá jókòó tọmọ kan kóun wá di single mother kalẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ àṣírí òtún o kó rọra fẹ́hùn ló ní jẹ́jẹ́ ńlẹ̀ tí ò ní mú ariwo dání tóun ò ní lá òdu ẹ̀ tóun ò ní yín pin pé ó rọra fẹ́hùn kọ́ wọn mọ̀ pé ọkọ àtìyàwó làwọn kó wọn sì ra mọ́ bímọ òun ò ní kó má ṣe ìyàwó rẹ̀ for better for worse sí o àmọ́ bó bá jẹ́ ọmọ méjì mẹ́ta lòun ó bà bí kó wọn ra bí sọ́dọ̀ rẹ̀ torí pé òun ti fẹ́ ọkùnrin kìíní kejì kẹta tó ń bí fírẹ́ǹdì owó rẹ̀ lẹ́ẹ̀kẹrin rèé tó náà tún jáun jù ú lẹ̀ ẹ̀ káwọn ọjọ́ jókòó káwọn ọjọ́ wọn fẹ́ ra àwọn lọkùnrin bá yarí pé ẹ́ òun ò fẹ́ ìyàwó ẹnu wo lòun fẹ́ fi sọ fún ìyàwó òun ẹnu wo lòun fẹ́ fi sọ fáwọn ẹbí wo lòun ti fẹ́ bẹ̀rẹ̀ láíláí o kọjá mọ́ bá tiẹ̀ lọ ni àmọ́ arábìnrin ní bí ò bá gbà lẹ́rọ̀ yóò gbà lélẹ̀ olówádìí wàhálà sí arákùnrin lọ́rùn pé níbo ni kóhùn ó ti bẹ̀rẹ̀ dákun bo ni kóhùn ó ti mú ẹnu wo lòun fẹ́ fi sọ fún ìyàwó lé àbí ọmọbìnrin yìí gan mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ ni kó ba lè fẹ́hun gbogbo yóò mọ̀ọ́mọ̀ ṣe ni láti fẹ́hun ni pé àmọ́ òun sì tún rò wípé àwọn ọ̀rẹ́ ẹ̀hún tí wọ́n ń bá bẹ̀bẹ̀ ní gbogbo ìgbà ìṣèṣì ni kó jẹ́ pé àwọn gan kọ́ ni wọ́n wà lẹ́yìn rẹ̀ àmọ́ táwọn ọ̀rẹ́ náà bá ń ṣe léyìí ṣe ká sọ pé wọ́n ń wáre fún arákùnrin yìí ni àbí àwọn náà máa máa fẹ́ kó fẹ́ yàwó kejì àbí kí ni nǹkan tí ẹ̀yin lérò kí ni kárákùnrin yìí ṣe báyìí bọ́rọ̀ bá dì báyìí àmọ̀ràn lẹ́yìn náà ní fún arákùnrin kí ni kó ṣe ọ̀nà wo ni kó gbé gbà ẹ ṣeun princess wọn ni ló bá tán ẹ ló bá tán o mọ́súnmọ́lá rèbékà ṣubíòjò ẹ ṣe ààrẹ ṣẹ́gun akínúoyè wọn ní kò sí nǹkan kan tí wọ́n lè ṣe nítorí almost is almost is involved already wọ́n ní he should involve his own family first they will be they will be the one to approach his wife and hopefully the matter should be settled it might be difficult for the wife to accept initially but she has to accept her fate and accept the baby as her. èkó gba kámú fún ọlọ́run ṣùgbọ́n bó jẹ́ kí àwọn ẹbí kó kọ́kọ́ síwájú ná kí wọ́n lè yanjú ọ̀rọ̀ náà nítùbí ìnùbí pé kí wọ́n ra fi kán lè fi pẹ̀lẹ́kùtù yanjú ọ̀rọ̀ náà wọ́n ní àmọ́ kò sí nǹkan tó fẹ́ ṣe ọmọ ti wọ àárín wọn pé kí ìyàwó kó gbà kámú kó sì rọra fa ọmọ náà mọ́ra kó ṣe lọ́mọ rẹ̀ bóyá orí ọmọ yóò pe ọmọ wálé àmọ́ tá a bá tún ní ká fojú inú wò ó ṣé ká sọ wípé arábìnrin yìí náà ń dọ́gbọ́n ni ṣé ká sọ pé náà ń dọ́gbọ́n ni àbí aṣáàrí ọlọ́mọ mẹ́ta tí ń rí èèyàn pé tí ó tún mọ́ ní àìmọye tóstà tí wọ́n tún mọ́ tóstì rẹ̀ ṣé ká sọ pé bóyá náà ń dọ́gbọ́n ni pé ilé bàbá ọmọ mi ni wọ́n kù sí. ojú ọ̀pọ̀ wa bẹ ń ṣíṣí láti pè wọlé zero seven four five nine three five three seven nine nine náà lẹ́ lè fi pè wọlé zero seven four five nine three five three seven nine nine náà lẹ lè fi pè wọlé ẹ̀yin tẹ́ wà ní Europe Nigeria plus four four seven four five nine three five three seven double nine òun lẹ lè fi pè wọlé bọ́sẹ̀dé ọ̀ṣíbódù ẹ ṣeun ìyá mi wọ́n ní wọ́n á bẹ̀ náà ní o pé wọ́n ó bẹ̀ náà ní o wọ́n ó náà ní o. ó yà wò ó ti pàṣẹ fúre kó wá mi rí o.

sísọ tá à ń bá bọ̀ ẹ lábala àṣà yìí ẹ àmúdíè wà ń bẹ̀ bá adijọ́ mẹ́jọ àmọ̀ tẹ̀wájú lórí rẹ̀. bàbá ẹ ọmọ ẹ ẹni nínú rẹ. àti tòjògẹ́ kí wọ́n fi kí wọ́n fi tó ṣẹ̀tì gbọ́ bírọ́dà mi mo mọ̀ pé ẹ̀ ń gbọ́ wa báyìí náà lórí rédíò wa láti orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní kẹ́ ẹ fi àwọn ẹbí kẹ́ ẹ pè wọ́n papọ̀ pé àwọn ni kí wọ́n ṣáájú láti lọ yanjú ọ̀rọ̀ náà pé torí bẹ́ẹ̀ bá fi pẹ̀lẹ́kùtù yanjú ẹ̀ ó ṣeé ṣe kọ́mọbìnrin yìí kọjá pé òun náà ni ó blow alarm síta àmọ́ tíyàwó yín bá wá gbọ́ láti ta ó lè wá dùn ún bíi kó jẹ́ pé ó gbọ́ látẹnu yín ó náà ní àmọ̀ràn táwọn èèyàn ti ń sọ yìí Princess Adérìnsọ́lá wọ́n ní it is not going to be easy to accept another woman with a child in a, in a legal marriage wọ́n ní kò jọ rárá tó òun náà lẹ́tún ti ń gbọ́ yìí wọ́n ní kò lè easy fún ìyàwó yín láti gbà á tó jẹ́ wípé ìyàwó olórùka legal marriage lè ṣe <clears throat> àfikún kó bá jẹ́ wípé ọdún kan ni ó gbà yín láti bẹ̀yàwó yín ẹ tètè yá aṣọ ṣòkòtò yín báyìí ẹ kẹ tètè yá múra sí i bó bá dógún ọdún ní òtó gbẹ̀bẹ̀ yín ẹ tètè yá bẹ̀rẹ̀ sí mu báyìí láti bẹ̀rẹ̀ yìí kẹ tètè yá mú torí wípé ó léwu púpọ̀ kò sóbìnrin náà tó lè gbà á wọn ní òṣàjẹ pé méjì obìnrin ò dénú àgàgà tó bá ti wá rò wípé ṣé torí pé òun ò bímọ ló jẹ́ ká ẹ wúrú wà báyìí sí òun ó ṣe ṣe kó tún bá nǹkan míì yọ ẹlòmíì sì tún rè ó lè tẹ́kì decision pé òkè òun ò tiẹ̀ ṣe mọ́ mo fi ẹ́ sílẹ̀ má ṣe ẹ mọ̀ pé obìnrin á síra wa ara wa gba nǹkan jura wa lọ àmọ́ ọlọ́run ọba kò ṣe dáadáa fún wa ọwọ́ yín náà ló kù sí o bàbá mi ẹ̀ ń gbọ́ mi ọwọ́ yín ló kù sí láti ṣàtúnṣe èyí bóyá ẹ ẹ rẹ ra yín sílẹ̀ dáadáa láti jẹ́ wípé ìyàwó yín gbẹ́bẹ̀ yín torí wípé ọlọ́wọ́n bá ti jọ so yín papọ̀ ẹni tọ́lọ́wọ́n bá sì ti so pọ̀ kẹ́nikẹ́ni ó má ṣe yà wọ́n ẹ̀bẹ̀ náà lẹ máa bẹ̀ o ẹ múra sí i láti sìn yín títí dìgbà tí ìyàwó yóò bá gbẹ̀bẹ̀ yín náà ni ọlọ́wọ́n ọba yóò ràn yín lọ́wọ́ yóò fún yín ṣe o ilé yín ò ní dàrú bẹ́ẹ̀ lọ́nà yín ò ní dàrú lágbára àṣẹ Èdùmàrè ẹ ṣeun ṣeun gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi lórí ètò tẹ́ ẹ bá mi dá sí i gbogbo ẹ̀yin tí ẹ bá mi fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tẹ́ bá wa dá sí i lórí ètò ìṣeun mo dúpẹ́ ilé tiwa náà ò ní dàrú ọ̀nà wa náà ò ní dàrú lágbára ṣe Èdùmàrè abala tó kẹ́yìn lórí ètò yìí òun náà ni abala àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá níbi tá a ti máa mú àwọn ìtàn ìṣẹ̀lẹ̀ Yorùbá wá tá a ti máa sọ̀rọ̀ nípa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá àṣà wa àṣà tó dáa ni àṣà Yorùbá àṣà tó dáa ni ẹ jẹ́ ká máa gbé àṣà wa lárugẹ àṣà yorùbá àṣà tó dùn ni àwa la ní ká ṣara lóge ká múra dáadáa ká múra kó wu ni ká ṣerun bẹ́ẹ̀ bá rẹ lómi bó bá dirun mọ́lẹ̀ báyìí yóò dì mọ́lẹ̀ tí ọmọ dá yín lọ́rùn ni tẹ́ ẹ mọ wo ilà àgàgà ṣe tiẹ̀ láwọn bàbá wa ń gbà náà àwọn bàbá wa táwọn ìyá wa bá dirun tó ń gbà míì ṣé ẹ rí gbogbo àwọn nǹkan táwọn ọkùnrin wa òde òní wọn mọ́ mọ́ àwọn ọkùnrin wa òde òní wọn mọ bí èèyàn ṣe ń ṣàyẹ̀sí obìnrin wọn àmọ́ bẹ́yẹn ṣe é fa obìnrin mọ́ra wọn àmọ́ bẹ́yẹn ṣe é kóbìnrin mọ́ra mọ́ láyé òsìn yìí ilé ayé ti lu jára wọn ṣe rí nígbà ayé àwọn bàbá wa báwọn ìyá wa bá ṣẹ̀ṣẹ̀ ṣerun tán ẹ mọ̀ pé ńgbà náà àwọn àdí àgbọn àwọn àdí àgbọn ni wọ́n máa fi ṣerun gbà náà tí wọ́n bá dirun tán tí wọ́n là tó lalẹ̀ kòròkò tó jẹ́ pé ẹ mọ̀ wo gbogbo awo orí wọn bẹ́ẹ̀ èèyàn tó bá dúdú báyìí ẹ mọ̀ wo awo orí rẹ̀ tí ó dúdú gbéréké báyìí èèyàn tó bá sì jẹ́ èèyàn pupa bọ́bá dirun tán báyìí gbogbo àtẹlẹ orí rẹ̀ báyìí yóò mọ́ ní fò tí gbogbo ẹ̀ ó mọ̀ tí ọmọ dá yín lọ́rùn táwọn ìyá wa bá dirun tán gbà náà píríncẹ́sì ẹ ti mọ̀ ẹ já sí mo jẹ́rìí yín mo jẹ́rìí yín wọn àgbọ́dọ̀ wá yín tì bí nǹkan báwọn wọn àgbọ́dọ̀ wá wọn tì bí nǹkan báwọn ẹ̀rí wọn ti wọ́n ti ń bu gbogbo ẹ̀ sójú ẹ̀ táwọn ìyá wa bá serun tán gbà náà tí wọ́n bá di kọjú sọ́kọ tàbí tí wọ́n bá di kò lẹ́sẹ̀ àbí wọ́n bá di sùkúù tí ẹ di ṣùkú ṣé aláwọn bàbá wa bá ti wá ṣerun tán tán bá délé báyìí ẹ wà rí tí wọ́n wà gbọ́wọ́ lé àwọn àárín irun àárín irun ni ṣé ẹ rí bí àwọn là tí wọ́n là wọ́n mọ̀ wá fọwọ́ tọ̀ wọ́n mọ̀ fọwọ́ là tẹ́rẹ́tẹ́ délẹ̀ báyìí wọ́n mọ̀ fọwọ́ tọ̀ lélẹ̀ délẹ̀ pé ah, irun náà ló sì lálẹ̀ kòròkò yìí irun náà ló wù yẹn lójú yìí irun náà ló lálẹ̀ kan wọ́n mọ̀ fọwọ́ là àárín rẹ̀ báyìí wọ́n mọ̀ fọwọ́ là wọ́n mọ̀ fi gbẹjọ́ ara àwọn ibi tí ìfẹ́ ti máa bẹ̀rẹ̀ nù ń gbà yí àwọn bàbá wa àmọ́ mélòó mélòó ọkùnrin ló lè ṣe mọ́ nìsín bẹ́ẹ̀ bá dirú gan ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ mọ́ sọ pé ọkọ mi ẹ̀ rírun tí mo dì ní ẹ̀sẹ̀ mọ́ yẹrí sí ẹni pé ọkọ mi ẹ̀ tí ẹ̀ wò mí ẹ̀ rírun tí mo dì ní ẹ̀yin ọkùnrin òde òní ẹ mọ bí wọn ẹ mọ bí wọn ṣe máa ń ṣèfẹ́ Ọlọ́run Ọlọ́run ó àwọn ọkùnrin wa náà kí wọ́n lo kí wọ́n wọṣọ láwọn abetí àwọn fìlà abetí ajá wọ́n wọṣọ kẹ̀m̀bẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ eh, ara àwọn àṣà wa nílẹ̀ Yorùbá nù tó máa ń gbé wa lárugẹ ẹ má jà sọ lẹ́nu o ẹ ń sọ lẹ́nu sàpò ìyàkọ́ ẹ má jà sọ àṣà wa nù bá a bá tiẹ̀ wà lókè òkú ẹja mọ gbàṣà wa lárugẹ èdè Yorùbá ẹja mọ kó àwọn ọmọ wa ẹ jẹ́ kí wọ́n mọ bí eh, a ṣe sọ èdè wa bá a ṣe kíyàn nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ fi kọ́ wọn torí òní kọ́ torí ọ̀la ni ẹ lè mọ́mọ́ yín lọ sọ́dọ̀ ọ̀rẹ́ yín nìsín bá a ṣe la wà nílùú òyìnbó yìí náà yàtọ̀ sí pa lọ sí nàìjíríà bẹ́ẹ̀ bá mú ọmọ yín tẹ́ mú lọ sí ní ọ̀rẹ́ yín bóyá ẹ bọ́ síta ni àbí bóyá àwọn ọmọ tiẹ̀ papọ̀ wọ́n ń ṣeré bóyá àwọn ọmọ parapọ̀ wọ́n ń ṣeré pọ̀ ọ̀rẹ́ yín tẹ́ wá lọ kí tó bọ́ síbi táwọn ọmọ ti ń ṣeré tó wá lọ bá ọmọ yín tó ní òrí ọ̀rẹ́nu ẹ̀ ọ̀rẹ́nu ẹ̀ tọ̀ kú ọ̀rẹ́kẹ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ ìyá ẹ̀ náà ló fi jọ́mọ́ pé ìyá rẹ̀ ló ní jẹkújẹ ni ṣé ẹ mọ̀ pé ọmọ tó bá gbọ́ Yorùbá yóò gbọ́ wípé yóò mọ̀ wípé ìyá àwọn ní ń bú pé ó ní ìyá àwọn oníjẹkújẹ bí ìyá àwọn ṣe máa ń jẹjẹkújẹ nu yóò lè sọ fún ìyá pé ẹ mọ́ràn mi ọ̀dọ̀ rẹ̀ yín tẹ́ ẹ mọ́ lọ ọ̀rọ̀ burúkú ní màmá fi ránṣẹ́ sí ẹ ọ̀rọ̀ bóyá wọn ò gbọ́ Yorùbá ni ẹ jẹ́ ká mọ̀ fi kọ́ àwọn ọmọ wa gbogbo nǹkan báyìí náà ni ó ṣe àǹfààní yóò ṣe àǹfààní fún wa ẹ ṣe ń ṣe mo dúpẹ́ àbákẹ́ ẹnì àtọ́lá ni mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun ṣeun mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi láàrin ìṣẹ́jú márùn sí mẹ́wàá òun náà láti tukọ̀ abala àṣà wa mò ń bọ̀ ná. àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ bá jẹ́ ká jùmọ̀ pé lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ bá jẹ́ ká jùmọ̀ pé lárugẹ àṣà Yorùbá dùn lọ́kùnrin lóbìnrin ẹgbẹ́ lárugẹ àṣà Yorùbá dùn lọ́mọdé lágbà ẹgbẹ́ lárugẹ àṣà Yorùbá dùn ẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn lọ́mọdé lágbà ẹgbẹ́ lárugẹ àṣà Yorùbá dùn lọ́kùnrin lóbìnrin ẹgbẹ́ lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká jùmọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn àṣà àṣà Yorùbá dùn ẹ ṣé ó ṣeun ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ni àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ó dáa ẹ ó dùn dáadáa ẹ ṣe ń ṣe ọmọ dúpẹ́ ọ bàbá mi akeem àmọ̀wó wọ́n ní ṣé àwọn obìnrin sì ń dín irun lóde òní wọ́n ní ṣé àwọn obìnrin sì máa ń dínrun ẹgbẹ́ ẹ̀yìn èèyàn mi sáwọn obìnrin èdínrun mọ́ lóde òní ni ẹ àwọn èèyàn dínrun mọ́ bíi kí wọ́n di kọjú sọ́kọkọ ìsálẹ̀ kí wọ́n di sùkú ẹlẹ́wọ̀ sùkú ọlọ́gẹ̀dẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní sáwọn obìnrin sì ń dirun mọ́ lónìí a sì ráwọn obìnrin tí wọ́n ń dirun wọn o aráwọn obìnrin tí wọ́n sì ń sin irun tẹ́bí tí wọ́n bá sin tán báyìí ẹ̀rọ bẹ́yà ìyàwó ìyàwó àfẹ̀sẹ̀gbé ni án tí wọ́n bá sin irun wọn ní wìnrìnkìn wìnrìnkìn tán ẹ̀rọ bẹ́yà ìyàwó àfẹ̀sẹ̀gbé ni wọ́n tó ẹ̀ ṣeun ṣeun ẹ̀yin èèyàn mi lábala àṣà wa náà la wà yìí tó ká ẹsẹ̀ abala àṣà wa èyí tó kẹ́yìn ní orí ètò wa lónìí ìtàn tá à ń bá bọ̀ òun náà ni ìtàn olú ọmọ tí a ti ń bábọ̀ láti bí ọ̀sẹ̀ méjì ibi tá a bá dé ní ọ̀sẹ̀ tó kọjá ibi tá a bá dé lọ́sẹ̀ tó kọjá òun náà ni ibi tí adébáre tó ti ṣe tó ti kọ́ iléeṣẹ́ ńláńlá sí ìlú adébáre tó ti kọ́ síbẹ̀ fún àwọn aráàlú kí àwọn náà kí wọ́n lè mọ jẹ àǹfààní ẹ̀ lẹ́nìí àmọ̀ tẹ̀síwájú olú ọmọ òun náà ni ìtàn tí à ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ìlú ajé là ń wá kò gbẹsẹ̀ lọ́jọ́ tí à ń wí yìí ogunlọ́gọ̀ àwọn ọmọ wọn tó wà lẹ́yìn odi ni wọ́n padà wá sílé nínú inú alájẹ́